وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السادسة والعشرين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ọlọ́run بلد ẹlẹ́dàá o آية àwọn nínú àyà yìí àtàwọn كفار قريش tí wọn bá ṣe kẹfìrí sọlọ nǹkan tí wọn ṣe yẹn aburú ńlá ni nítorí káni tó orí kọ́kọ́ wá bá tó bá fi lè kọ orí mu tó bá fi lè pààyàn sí irú wọn wọn máa padà kábàámà ìbànújẹ́ ńlá a máa padà dórí wọn kodò nítorí pé àwọn ẹni tó jìnnà síbi tó rè yẹn ti kọ́kọ́ sọ̀kalẹ̀ sí àwọn lè padà wá dẹni tí wọ́n ó di orí yẹn mú lọ́wọ́ méjèèjì orí yẹn wà jẹ́ ní tí ń wúlò fáwọn nígbà táwọn ẹni tó yẹ kí wọ́n kọ́kọ́ fi ṣàǹfààní kí wọ́n má jẹ́ ọgbọ́ má wọn lọ́wọ́ tí wọ́n ti fojú rénà rẹ̀ tí wọ́n ti fọkàn kọ́ tí wọ́n ní bá wọn láàmú so wọn ò wá ní rí ilé mú má nínú ìgbésí ayé wọn torí ẹ náà lẹ́sìn rí tọ́lọ́ ẹlẹ́dàá wa tó ń pa kéésì àwọn kèfèrí gẹ́gẹ́ bí Ànábì sallallahu alayhi wa sallam tó ti fi yé wọn tó sọ fún wa pé wala takunu awwala kafirin bihi ẹ mẹ́sì jẹ́ àkọ́kọ́ ẹni tí ọ̀pọ̀ ṣe kèfèrí sí nítorí pé gbogbo ẹ̀ náà ní ọ̀padà lẹ́yìn tẹ bá ti sọ ikú ẹ̀yàn nígbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ àkọọ́lẹ̀ ọlọ́run sì ti síwájú. Si pé iṣẹ́ tá a fi ránṣẹ́ yìí gbogbo àgbáńlá yìí la fi ránṣẹ́ sí ẹnìkan bá sì pọ̀ tó lòun ò ṣe ọlọ́run mẹ́ni tí ó ṣe wá ẹ̀yin tẹ́ wá lẹ́sìn o ẹ̀yin lẹ́padà jẹ́ ká àbámà ní ìgbà tí àbámà kò ní wúlò tọ́ ní táwọn kò fọ́ọ̀rù kúrọ̀ yìí àwọn kèfèrí inú wọn tí wọ́n ṣe nǹkan àbànújẹ́ ńlá ni ẹ̀yin ló yẹ ẹ̀yin ló yẹ nínú yín gan la tún ti rí fìràwọ̀ tìjọ yìí ìyẹn Abu Jahl Abu Jahl oní fìràwọ̀ nù hadhihi al-umma ṣùgbọ́n bó ti ṣe jẹ́ pé ìṣekèfèrí wọn ọ̀tá kúńtà rò pé wọ́n ṣe á gbọ́dọ̀ jọ yà wá lẹ́nu kìí sàwọn làkọ́kọ́ ẹni tó kọ́ ṣe kèfèrí kìí sàwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ́ ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àwọn kan ti síwájú wọn ṣe kèfèrí torí délé yìí ń tọ́ba jó làá fi wé òun ẹ̀yin kọ́ làkọ́kọ́ ẹni tá a rán nàbì sí tó ṣe kèfèrí sànàbì tá a rán sí a jẹ́ pé àwọn míín náà bẹ tán ti síwájú yín nínú orí ibú yìí ọlọ́ni qad makkara alladhina min qablihi àwọn ẹni tó ti síwájú wọn àwọn náà mà ti àwọn náà mà ti síwájú wọn tètè wọn tètè nípa àṣekèfè rí sọlọ nípa kíkọ tí Ọlọ́run fi ráwọn aránṣẹ́ sí wọn láwọn aránṣẹ́ tó ti síwájú ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ èèyàn méjì ló ń fa wàhálà ànábì Ọlọ́run tọ́lọ́run rán àwọn ẹni tọ́lọ́run rán sí wọ́n ń bá a fa wàhálà. kí wọn lọ padà wá já sátúnbọ̀tán gbogbo wọn kò sí tàbí ṣùgbọ́n gbogbo ànábì kọkan àtúbọ̀tán wọn dà ṣùgbọ́n gbogbo ẹni tó takùtà ànábì tọkọtà ànábì àtúbọ̀tán wọn dà iná ni àwọn àtàn tá à ń gbọ́ tá à ń kà ní gbogbo ìgbà àwọn eléyìí náà sátúnbọ̀tán wọn wà dáa ni àtúbọ̀tán tiwọn náà ò ní dáa. فأتى الله بنيانهم من القواعد Ọlọ́run Ẹlẹ́dàá o ọwọ amú tí wọn láwọn kọ́ wọn kọ́ ilé yìí ọ̀gá wọn kọ́ ọ̀gá Ọlọ́run ọba wa ní ilé láti níta gbé lórí ilé kò lè dúró nígbà tí ìpìlẹ̀ rẹ̀ bá ti wó wọ́n wá níbò lọ́lọ́run ti ṣe wó ìpìlẹ̀ ilé wọn wọ́n ló súnmọ́ ó jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá o ó ní kí lè mì kí lè bá ti mì foundation yẹ so ọlọ́run ẹlẹ́dàá o ó wó ilé wọn láti ìpìlẹ̀ ní ìgbà tí ìpìlẹ̀ mì. فخر عليهم السقف àjálẹ̀ wá wólù wọn min fawqihim látòkè látòkè làjálẹ̀ ti wólù wọn. abdullahi bin abbas radiyallahu anhuma wọn láyà yìí sọ̀kalẹ̀ wọn àtàwọn mi wọn lọ sọ̀kalẹ̀ lórí annamrud ibn kan'an àtàwọn èèyàn rẹ̀ annamrud táwé ọjọ́ ẹni tó so ikú ọjọ́ alágbẹ̀rù parí ọjọ́ káfíìrì tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó gbèrò láti gòkè lọ sí sánmà ó gbèrò láti gòkè lọ sí sánmà èrò rẹ̀ láti lọ sí sánmà kìí ṣe láti lọ gbafẹ́ láti lọ ja àwọn ẹni tí ń gbénu sánmà lógun èrò rẹ̀ nù tọ wọn wá bá kọ́ ilé tó róróró yìí kó lè tara rẹ̀ kó fi lè gòkè lọ sínú sánmà tọ Ọlọ́run Ẹlẹ́dàá wa ọwọ á mú kí àjàlẹ yìí kó wóòlù lórí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti mú kí ìpìlẹ̀ lé kọ yẹ tọ àti Ọlọ́run ló dé wípé kí nǹkan tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kí ilé ó sì wọlé lórí wọn wá ní ilé tó kọ ó ga púpọ̀ gíga rẹ̀ wọ́n lọ bí ẹgbẹ̀rún márùn-ún gbàwọ́ sókè ìgbàwọ́ ni ọwọ́ ajẹ five thousand irú gbàwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gíga ilé tọkọ yẹn ti ṣe ga ìbúlé yẹn ọjọ́ ẹgbẹ̀rún mẹ́ta àgbọ̀nwọ́ làláì ní iṣẹ́ òponu ńlọkọ kalẹ̀ kó wọn gbà lọ sí sánmà láti lọ bá àwọn ará sánmà jà akramakumullah ẹ nàmúrúdù yìí báyìí ṣáájú kó tó di wípé àjálé wọlù wọn ní nígbà tí agbẹrùgbàrí rẹ̀ pọ̀ tó sì ti ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún tí ń ṣèjọba lé àwọn èèyàn rẹ̀ lórí ọlọ́run lè dá ọ wá mú kí ẹ̀fọn ẹyọ ọgọ́rò kan kó kó sí létí ẹ̀fọn ẹyọ kan tó wá kó sí létí yìí ẹ̀fọn yìí náà wá kú létí rẹ̀ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún tó fi ṣèjọba déédéé iye ìgbà tí fi ń ṣe àgbẹ̀rùgbárí náà ni déédéé iye ọdún tí ẹ̀fọn lò nínú etí àti ọpọlọ ọ̀daràn ẹ̀fọn yìí wá ń yọ lẹ́nu ẹ̀fọn ẹlẹ́mìí gúngùn púpọ̀ ni ẹ̀fọn tí ò bùkátà kọ jẹun kó tó sẹ̀mí ẹ̀fọn tó ṣe pé atẹ́gùn tí wọ́n máa mí àti tí wọ́n máa fi sẹ̀mí ọlọ́run fi ránṣẹ́ sí nínú etí àtọpọlọ ọ̀daràn ẹ̀fọn yìí yóò máa yọ nàmúrúdù ìyọnu yìí tó bá ti wá pọ̀ nàmúrúdù ọ̀ wá òòlù àmà ni ọmọ kó bora rẹ̀ lórí nítorí kó lè ba àgbádùn yọọ ma sí bora rẹ̀ lórí yọọ ma sí bora rẹ̀ lórí nígbà tó bá wá rí i pé káì iná ti pọ̀ jù yọọ ni ẹ̀yin ẹ̀yàn ẹ̀yin náà ràn mí lọ́wọ́ ìṣẹ́ni tọ́lọ́ bá fẹ́ sí àjẹyàn tó ń fọ́n bò gbogbo èèyàn ni ó sì ọ lù tó tún máa dúpẹ́ so yóò tún wá pé ẹ̀yin náà ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ mi nìkan ẹni tó lápò la ẹni tó ní àbàrá ẹni tó ṣe kó náà tó nírin kálukú ọmọ dàbò torí ẹ̀fọn ẹyọ kan orí òṣìṣẹ́ fọ́ pípé ká fi yọ ẹ̀fọn yìí dànù torí ẹ̀fọn àdánwò ẹni tó bá wá sànù rẹ̀ nínú àwọn èèyàn ìlànà tí ó mú ọwọ́ rẹ̀ méjèèjì tí ó papọ̀ tí ó dàbò ó ṣeun yóò tún máa dúpẹ́ ni àkàrà ọmọkùnrin wa sórí bẹ́ẹ̀ ló lórí ibú ìwà orí bẹ́ẹ̀ náà ló wà ló tún fi ní kí wọ́n bòun kọ́lé yìí bóun tún lọ jà àwọn ará sánmà ló ṣé tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bá mú àmì wò wá báyìí eléyìí tó yẹ kéèyàn rí kéèyàn tara rẹ̀ páyà kọ́ bẹ̀rù ọlọ́ ọ̀pọ̀ àìmọye èèyàn ìní ó tún wà nínú àdánwò tí ó tún máa dáwọ́lé tó tún burú ju ètò ti ṣe tẹ́lẹ̀ lọ tó fi wà nínú àdánwò nítorí pé ìgbéraga iná ọkùnrin yìí ń ṣe ìjọra ẹni lójú ní ń dọkùnrin yìí láàmú títí tọ́nà ẹlẹ́dàá wa fi dẹ ẹ̀fọn ẹyọ kan sí o ò sì tí ì rí yanjú iná ló tún wá ní kó lọ́bọ̀ kọ́lé ọ̀fẹ́ jẹ àwọn ará sámà so ọlọ́run ẹlẹ́dàá wa ọ wá mú kí ilé ọyẹ látàrí mímì tí ilẹ̀ ń mì ìgbà tí ilẹ̀ mì ọlọ́run á sọ pé àjàlé ó ṣubú lù wọ́n ọlọ́run tó sọ bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ pé ikú àbùkù ló kú nítorí pé ní tí ọfọ lórí mọ́lẹ̀ àtòkè ní ti ń bọ̀ tí ń tí ó wólúyàn tó gbẹ̀gbẹ́ wá kìí dùnyàn bíi kó gbòkè wá nítorí pé tó gbẹ̀gbẹ́ wá náà ó náà tó pààyàn kọlọ ń sànù wa tó bá gbègbè wa tó gbá èèyàn gbàkúgbà èèyàn lè kú dànù àmọ́ tó bá gba òkè wá kò sí bẹyàn sì lè gbọ́n tó àyàfi tí ọba fẹ́ tó tí ò sì sí àfitáyè téèyàn tó lè sáwọ bá pọ̀ so tí máa ń gbókè bọ̀ tí nǹkan sì tóbi dáadáa débi kó lè ráyàn mọ́ sẹ́mi ayé kò síbi téèyàn sáwọ̀ ikú tí ó wàá mú yàn lọ látàrí pé n tó ṣe sábàbí ikú èèyàn òkè ló ti rí báyàn á irú kú bẹ́ẹ̀ máa pọ̀ lábò ìmọ̀ pọ̀ lábùkù ju pé nǹkan yẹn kàn gbá wọn lẹ́gbẹ̀ẹ́ lọ nǹkan yẹn kàn gbá wọn lẹ́yìn lọ àwọn olóòlù lórí. àbùkù ńlá ni àbùkù ńlá ni ọlọ́run fi wá pa. àwọn olùmọ̀ á sọ pé ẹ̀fọn yín tọwọ́ inú etí àtọpọlọ ọ̀daràn òun jẹ́ ìyá eléyìí tí ẹ̀mí rẹ̀ gùn fún tó ṣe déédéé iye ọdún tó lórí ibú fi ń ṣèjọba ọlọ́run ọba lè pa bẹ́ẹ̀ ó sì lè mú pọ̀ náà mú àmà kó fi fọ́ rẹ̀ lórí bẹ́ẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ kú ọlọ́run tó wá fẹ́ pa báwọn ó tún wá ní kí àjálé kó wó lù wọ́n wá ní nígbà tí àjàyí tó wó ọjọ́ ńlá lọ́jọ́ yìí o àwọn èèyàn ahọ́n àwọn bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ nítorí nǹkan tó ṣẹlẹ̀ ahọ́n wa bẹ̀rẹ̀ sí ní mú èdè oríṣiríṣi jáde wọ́n ní nígbà yẹn ṣáájú kó tó di wípé Àjàyí wó èdè ẹyọ kan ni gbogbo àwọn aráàlú yẹn sọ wọ́n ń pèdè yẹn ní asọ́rìyàníyà asọ́rìyàníyà sọ̀rìyàníyà yìí kìí ṣèdè tuntun òun náà nírú èdè àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ti síwájú nínú àwọn ẹni tó ń gbé Middle East òun náà ni wọ́n tún pè lédè tọ́lọ̀ fi sọ Tawrata kalẹ̀ tó tún fi sọ Al-Injila kalẹ̀ òun náà lè dè táwọn ọmọ Israẹli náà máa sọ Surianiya òun lè dé ẹyọ kan tí wọ́n mọ̀ ṣùgbọ́n ní ìgbà tí Àjàyí wá wó ajá ńlá ni abẹ́ gbọ́ bí ilé yẹn ti fẹ̀ tó ni ilé fẹ̀ ní ìgbàwọ́ thirty thousand so àbí ní ìgbàwọ́ three thousand ìgbàwọ́ three thousand sẹ́mi pé tí ilé hàní sí mọ́ṣáláṣí ló ṣe fẹ̀ yìí táwa lè kan àjà mọ́ṣáláṣí àtòrúlé rẹ̀ kó kéré sí bó ṣe fẹ̀ kò ní kéré sí i sọ ní máa sọ pé three thousand apálówó lùyàn bó lọ fẹ́ sàgbà kò síbi tó fẹ́ sàgbà ṣùgbọ́n lọ́n ẹlẹ́dàá wa ti ṣe pa wọ́n á nígbà tí Àjàyí jábọ́ ahọ́n àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lọ́jọ́ yìí lọ́ba bẹ̀rẹ̀ sí ní méde tuntun tuntun jáde wọ́n ní èdè tó mú jáde ńjọ́ náà ó tún jẹ́ èdè mẹ́tàléláàádọ́rin èdè tuntun tuntun mẹ́tàléláàádọ́rin ìlótún jáde jọna ìyẹn ni pé èdè seventy three tuntun ìlótún jáde láhàn àwọn èèyàn yes uh, ó lè jẹ́ pé wọ́n jáwé sóbì àwọn ọmọ ń sọ là ń sọ but uh, ó sún nísì tó bá jẹ́ pé àbá máa ń kíyèsí ti ń ṣẹlẹ̀ láyé tí ọkọ̀ táǹkà kan bá gbiná tó gbiná láàrin ọ̀nà. táwọn ọkọ̀ sì wà ní gbogbo àdójúkọ ọkọ̀ táǹkà tó wá náà yìí kó wá dún ó dún débi wípé oníkálukú wa àti ẹ̀rántí pé tí wa tó ń gbọ́rọ̀ ṣùgbọ́n aláǹfààní láti máa gbọ́ ariwo táwọn èèyàn tó ń pa pé èdè gbogbo wa náà ọ̀ sọ ó kígbe irú ètò òkèèrè ó wọ ọ̀nà kan tó fi ẹ̀ksprẹ́sì bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣe bó ti ṣe yà ọ́ lẹ́nu tó tó bá kàn bá kálẹ̀ tó táwọn òpìtà bá fẹ́ sọ ń tọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ yìí yọ yà ọ́ náà lẹ́nu tó ẹ̀rùkẹ́ ló máa gbọ́ ikú ẹlòmínú oró ẹlòmínú ikú oró oró kú tí wọ́n máa sọ oró kú òkú mo <laughs> rò pé ẹ̀rí tí èdè yẹn tó tó lùpọ̀ mọ́ra wọn. nítorí pé tí ìṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ èdè jẹ́ ẹ̀gbọ́ rí ẹ̀gbọ́. lọ́dà àtijọ́ tí lè kó kan pílásì ń bẹ̀ yẹn tí gáàsì wọn fọ́. tẹ́ bá wà nítòsí bẹ̀ ẹ gbọ́ àwọn èdè tẹ́ ẹ̀gbọ́ rí láyé. yorùbá yín náà ni o àmọ́ ẹ̀gbọ́ èdè tẹ́ ẹ̀gbọ́ rí láyé. kọ́dà ẹni tó sọ gan kò ní mọ ibi tó ti wá. ṣé irú rẹ̀ náà tí nǹkan ìyàlẹ́nu bá ṣẹlẹ̀ èdè oríṣiríṣi ló máa ń jáde lẹ́nu àwọn èèyàn ṣò ṣùgbọ́n táwọn máa dájú òun náà ni pé ìṣẹ̀lẹ̀ ìyàlẹ́nu àmì ìwọ ńlá kọ́ ló bí èdè bí ìbá ṣe kọ́lọ̀ lọ́kọ̀ wá lédè nítorí pé nínú ẹ̀kọ́ nípa èdè bó lè dé ṣe bẹ̀rẹ̀ láyé àwọn olùmọ̀ pín sí méjì wọ́n ní gbogbo èdè tá à ń sọ yìí báyìí níbo ló ti wá àwọn kan sọ wípé Ọlọ́run Ẹlẹ́dàá wa lọkọ wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tẹ bá bí manis èèyàn máa kíyèsí wọ́n rí i pé gbogbo nǹkan tó mọ̀ rẹ bá ń ṣe tó bá ti tó àsìkò àti ṣe ìgbésẹ̀ kan ìwọ́kọ́lọ́kọ̀ ìwọ́kọ́lọ́kọ̀ ẹ̀rí pé ọmọ ti máa sùn kalẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe ju kó sùn kalẹ̀ lọ tọ́lọ́n bá kọ́ pásìkò tó tọ́mọ ọmọ àjókòó yọ yẹ ọ lẹ́nu ṣé bá gbé sùn kalẹ̀ yọ máa wọ ọ̀nà láti pé kóun ó yípo ni kóun ó yípo kọ́ dakùn délẹ̀ kọ́ máa wọ ọ̀nà tó fi fẹ̀yìn lélẹ̀ kò sí lọ́wọ́ tiẹ̀ tó bá tún ti kọ́ máa ń jókòó tó yá tọ́mọ tún dé ipò pé ọfẹ máa nàró ìwọ kọlọkọ ìwọ kọlọkọ ọkàn tí tó máa ń nàró máa ń kàn tó bá tún yá tọmọ ti fẹ́ máa gbéṣẹ ìwọ kọlọkọ tó bá wù ọmọ dáadáa wọ́n máa sọ yìí pé naam alladhi khalaqa fasawwa alladhi qaddara fahada tó kọ́ lọ́wọ́ bá wa ti ṣe rí nu gbogbo ẹ̀dá ó sì kọ́ ní tí kálukú ó sì ńlọ́wọ́ á fi mànà lọ síbi bí ó ti ṣe tí ó rì sí. tí ọmọ bá tún ti rí i pé tọ́lọ̀ ń bá kọ pásìkò tó mọ̀ rìn tító ó ti tán ó dìde tó bá dìde yóò tó wo ojú tì í náà ṣe ẹ ríran abẹ́ ẹ ríran so yóò tún nǹkan yóò tì yóò gbé ẹsẹ̀ kan báyìí yóò tún jókòó pé pé jẹ́ kí n kọ́kọ́ ṣe sùúrù díẹ̀ òun náà kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ẹlẹ́dàá ọ ọlọ́run ló kọ́ wa ní gbogbo nǹkan wa kọ́ la dá mà wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a gbogbo fáàrí rẹ gbogbo ẹnìdínní kan ọgbà páálí rọ ọgbà kìnnì wọn ń jọ sọmọ jáde nínú ìyá rẹ kí mọ o máa ń kankan olóòtú burúkú tọlọ́n lọ́wọ́ akọ wa ọlọ́run ló kọ́ wa ọlọ́run ló kọ́ wa òun ló tọ́ wa òun ló rí wa tá a fi débi tá a dé wọ́n ní bẹ́ẹ̀ náà lédè ọlọ́run ló kọ́ wa lédè kì í ṣe bàbá wa kì í ṣe ìyá wa ta bàbá wa ta ìyá wa kì í ṣe bàbá ńlá wa àmọ́ lọ ní máa kọ́ yàn gẹ́gẹ́ bọ́lọ̀ ń sọ pé wa'allama Adama al-asma'a kullaha ọlọ́nkọ́ ádámù aleyhi salam ṣe yusuf wà mí àbẹ́mu ẹ lọ sí géètì yẹn fún un géètì ibi sùkúù yẹn. tó ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa òun ló máa ń kọ́yàn àwọn <laughs> nígbà tí ọlọ́run sọ pé òun kọ́ ádámà ní gbogbo orúkọ ṣé orúkọ àwọn nǹkan tó kó sádámà wájú lọ́lọ́run sọ ni àbí gbogbo èdè lẹ́sẹ̀ ìdáyà yẹn tọ́ka sí ni gbogbo nǹkan tó kó síwájú ádámù ó fi ádámù gbogbo èdè torí pé ádámù aleyhi sàlám kò súnmọ́ pé gbogbo èdè ayé lọ́gbọ́ àwọn nǹkan tó wà níwájú àmàlẹ́kọ̀ ṣùgbọ́n látara abẹ náà wọ́n bá kọ́lọ̀ ló bá forúkọ gbogbo nǹkan yìí máa dá mà ta ló fi gbogbo èdè mà àwọn ẹni tí ń ṣèdè Allahu Rabbul Alamin. tọ́ ìgbà tó jẹ́ kọ́lọ̀ lọ kọ́ wa lédè àjẹ́ pé ìsinmi ti dé ànídìí wàhálà púpọ̀ nù. torí ẹ̀ ètí wọ́n gbọ́ lọ báwọn ti ń sọ yorùbá wa yìí nìyí ẹ máa ka ń tà ń sọ lẹ ẹ wọn á mú un lọ sí àárín àwọn ẹni tí èsè yorùbá ti ń gbọ́ ń ń sọ lóhùn tí ọ̀mà tó máa ti ń jáde látara ohùn ọ̀nà ọmọ ti Allahu akbar rọ̀tẹ́ǹsì ń sọ yìí yá àwọn kan ọ̀rọ̀ kan nù fa subhanallah bẹ́ẹ̀ náà làwọn náà sẹ́mbà ni wọ́n fi èdè angas wọ́n fi ń bá yàn sọ̀rọ̀ bọ́yọ̀ gbọ́rí angas wọ́n mọ̀ pé angas sídìí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nàìjíríà wà yín náà àbí wọ́n fi èdè Járáwá wọ́n fi ń bá yàn sọ̀rọ̀ bọ́yọ̀ gbọ́rí pé wọ́n fi èdè ebíbò wọ́n fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ èdè tápà wọ́n fi ń bá yàn sọ̀rọ̀ akàn máa wò kótó mẹta gbọ́ mẹ́ta mẹta kìíní kan ọ̀kọ́ mẹta ọ̀kọ́ mẹ́rin gba mẹ́ta mẹ́rin yorùbá wọn mú wọn àbẹ́ ni gbogbo majority ń wò so lọ wa seventy three tí jáde jáwé sóbì tó ń torí ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ jíjáwé sóbì wà nù àwọn kẹtẹ́ mọ̀ gbọ́ táwọn tẹ̀sí rọ̀ mọ̀ sùn. bákan náà àwa ti mọ̀ pé tó bá jẹ́ pé bàbá wa àti ìyá wa nìkan náà bá wà ń kó okun ọkọ wa lédè gẹ́gẹ́ bí bàbá àti ìyá àti bàbá àti ìyá wa náà èdè tá a gbọ́ kò ní fẹ̀ èdè tá a gbọ́ yóò hà bàjẹ́ nítorí pé nínú gbogbo èdè wa tá à ń sọ yìí èyí tí àwọn bàbá àtìyá wa fi kọ́ wa nínú ẹ̀ ó yé wọn wọn lè má ma in details ìgbà tí bàbá àtìyá rẹ bá gbọ́ tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó dàgbà èdè tó ń mú jáde bàbá àtìyá rẹ náà tún yanu pé ah ó lọ sí gbédè tó báyìí torí kí ọmọ ògbé táǹkọ léyìí bóòlù tuntun mọ eléyìí táǹkọ eléyìí. nítorí pé ọ̀nà tí ọlọ́run fi ń kọ́ wa léde ọ̀pọ̀ púpọ̀ tó bá wá jẹ́ pé bàbá wa nìkan ni wa léde ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn lù ú débi kí wọ́n pa nítorí pé ọmọ tó ń bàbá rẹ̀ tún kọ́ wọ́n ti lù wọ́n ti fẹ́ pa pé láti tó kọ́ léde lọ bí ọmọ ọgọ́ta ọdún á kì í sí bàbá ọgọ́ta ọdún lẹ̀ tó ń lò pé ńgbà tí ọ̀gbẹ́ kọ ni torí ọlọ́run ọba lọ́kọ́ wa ní èdè ọ̀rọ̀ oríṣi kejì wọn ní rárá ọlọ́run dá wa ṣùgbọ́n èdè ìtẹ́rí tí kálukú ń sọ afẹnukọ àwọn èèyàn ni pé ẹnu wọn ló kò sí tí wọ́n ń pè lédè wọn fẹnu kò sí pé káwọn máa pè léyìí ní gbohùngbohùn káwọn máa pè léyìí lẹ́rọ ọ̀bánisọ̀rọ̀ káwọn máa pè léyìí ní tábìlì káwọn máa pè léyìí ní ìwé káwọn máa pè léyìí lọ́wọ́ káwọn máa pè léyìí lẹ́yinjú káwọn máa pè léyìí nímú à irọ́ burúkú lélẹ́yìí nítorí pé tó bá yẹ pé ẹnu wọn ló bá kù lórí pé á fi èdè tá a máa bára wa sọ lọ́lẹ̀ gbẹnu ara wa wọ́n tún bùkátà èdè kan tí wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n fi pàdé nísìnyí afẹ́ afẹ́ fèdè lélẹ̀ tó àti tí àti ìlédè tá à ń sọ ó láti wá bára wa sọ̀rọ̀ pé ẹjọ́ a nílò láti pàdé o ìpàdé tá a ti fẹ́ pàdé ni pé a fẹ́ sọ̀rọ̀ nípa èdè tá a máa bára wa sọ kí la fi sọ̀rọ̀ gan <laughs> kí la fi sọ̀rọ̀ kó tó di pa máa tá a máa fi sọ̀rọ̀ àbọ̀wọ́ la eléyìí gan táǹkọ́ wa ó túmọ̀ sí pé ìbásíkò jẹ́ lọ́rọ̀ àwọn olùbọ̀n tó sọ pé àwa fúnra ara wa la kírètì rẹ̀ kírètì what and ní ability of creation ọlọ́run ọba ló dá èdè fún wa iná là fi sọ intanṣọ adúpẹ́ fọlọ́ tọ́ wọ́n wá ní ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí tí ilé wó mọ́ lórí táwa pè ní namorod ọ̀rọ̀ kanu gẹ́gẹ́ bí Abbas àtàwọn kan sọ ọ̀rọ̀ míì tún wà wọ́n ní ẹni kéèké ṣe namrod bọ́kútó nasar torí pé àwọn alágbẹrùgbẹrí pọ̀ láyé àwọn ẹni tí ìgbéraga ń da láàmú tí kò gbọ́rọ̀ tí kò ṣetọ́ lọ wọ́n pọ̀ bàjẹ́ tí wọ́n ti lọ. torí àwọn olùmọ̀ àwọn ọmọ gbé síra bọ́yé lẹ́yìn bọ́yé lẹ́yìn bọ́yé lẹ́yìn ṣùgbọ́n gbogbo ọ̀jà lọ́dọ̀ tiwa nítorí pé alukur'an lófin kan tó ká dì mú nísìnyí kájú àyà yìí àwọn ọmọ bọ́yá na ló ti torí ẹ̀sùn kalẹ̀ àmọ́ bọ́yá bọ́kútò náà ni àti mọ̀ lómìn ni àwa àárí yẹn pé kọ̀dẹ̀mẹ́kẹ́rọ́ lẹ́dínà mi ń kọ̀bẹ̀lẹ́hìn dájúdájú àwọn tó síwájú wọn àwọn náà ti dẹ́tẹ̀ ète pàwọn ò ní gba àwọn ànábì kọ́fà àwọn èèyàn màná lọ sí di mímọ sílọ̀ lò nìkan àwọn òní sílọ̀ lò nìkan wọ́n dètè lóríṣiríṣi. fàtà lọ́hùn bọ̀nìyàn ọ̀hún mi nà lọ́kọ́wá rí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa wá da iléwó mọ́ wọn lórí láti ìpìlẹ̀ àwọn alé wọn lọ́lọ́run ti da iléwó mọ́ wọn lórí. tọkọrọ àlẹ́ yìí hí mo sọ́kọ̀ ìní àjálẹ̀ lọ́ba wó lù من فوقهم بكيوا وأتاهم العذاب من حيث لا يشعرون ìyà ọlọ́run wá bá wọn níbi tí wọn ò lérò gbà ó ti tó wa àti gbọ́yé níta gbọ́yé mẹ́rin pé àwọn ọ̀tọ̀ ọlọ́run kan ti ṣíwájú tí wọ́n kọ̀ láti tẹ̀lé tọ́lọ̀ tí wọ́n sì dẹ́tẹ̀ àìfẹ́ tẹ̀lé tọ́lọ̀ ní tọ́lọ̀ ti fojú wọn rí ni principal alukurani ìsìnkú àwọn atẹ́bàtì pé àfikàmà bí nàmúrúdù ni bí bọ̀tùnà sọ̀rọ̀ ni àbùkátà rẹ̀ ó ti tó wa káwọ́ tá ti mọ̀ pé sètùmọ̀ àyà yíyé wa bí òye wa òye wa tẹ́wárí gbogbo àyà sètùmọ̀ rẹ̀ bá ti yé wa mímọ̀ ń tọ́fà tó fi sọ̀kalẹ̀ àti àìmántọ́fà tó fi sọ̀kalẹ̀ wọ́n dọ́gba nítorí pé al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab níta nílò náà ni wọ́n gbé àwọn drum yẹn kọ́ ọ̀rọ̀ níta nílò náà ni gbólóhùn rẹ̀ yẹn kọ́ kárí gbogbo èèyàn á nídìí láti láti mẹ̀yàn kan pàtó tó ti torí rẹ̀ sọ̀kalẹ̀ ìdí nu la ń sọ pé alukurani gangan lára kò lè wúlò fẹ́ni tí bá ń gbọ́ ṣáájú kó tó gbà pé tó gbóńtọ́lọ̀ ń sọ ń bẹ̀ èmi gan àti wọ́n ní bá wù tó ń jọ́ta bá tó gbà bẹ́ẹ̀ jọ́nà láti sàǹfààní lára alukurani báwo láti wá mà kí pé gbogbo ńtọ́lọ̀ ń bá wa sọ níbi àwa ní bá ìkìlọ̀ lọ́lọ́wọ́n bá ń ṣe fún wa nípa pé àwọn kan ti síwájú wa lọ́jọ́ pé wọ́n ta ìgbàgbọ́ sọ́lọ̀ wọ́n kọ́ tọ́lọ̀ wọ́n kọ́ tàbí Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ètè wọ́n ti dà láti rí pé àwọn ò ní àwọn ò ní tẹ̀lé tàbí sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ètè wo lọ́lọ́wọ́n bá fi ló fi ká wọn ètè tọ́lọ̀ fi ká wọn tó fi ká wọn kó lẹ̀ náà ní kọ́lọ̀ ń wọlé mọ́ wọn lórí wọ́n wá dìtàn tó náà kọ́ ká sọ́ra o ká sọ́ra fún títí àìgbàgbọ́ sọ́lọ́ nítorí pé ọba tó ní kí ìparun bẹ́ẹ̀ kó dé sí wọn òun náà lọ́ba láéláé ó lè pé kíru rẹ̀ náà ṣẹlẹ̀ ó lè pé kíru rẹ̀ náà ṣẹlẹ̀ lódodo ọlọ́run ní pàwọ́ àrùn lápapọ̀ wa gẹ́gẹ́ bí tí ṣe máa ń fa àwọn èèyàn àrùn tẹ́lẹ̀ tí wọ́n pé kí gbogbo kálukú gbogbo kó wá kọ́ parun kò ní ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan ó lè ṣẹlẹ̀ sí wọn kọ́lọ̀ ń sànù wa ẹnìkan nísìn ọlọ́run lè ní kí ilẹ̀ òrì máa lẹ́sẹ̀ ọlọ́run lè ní kí ilẹ̀ kó gbé ilé rẹ̀ ọlọ́run lè dá wa ẹnìkan lè máa rìn lọ ní ìsìnkọ́lọ́run ní kékeré náà kọjá kọjá bọ́ọ̀lù láti sẹ́mà tó tọ́lọ̀ wọn bó fi ṣe àmì wò fún yẹn torí ẹ̀ ká sọ ara wa o nítorí pé àwọn èèyàn púpọ̀ wà lọ́kẹ́ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti rí kẹ́lòmíì náà ní gbọ́ lọ́ngbọ́ nítorí tó ti má wọn má gbọ́ lọ́ngbọ́ ẹnìkan náà ní gba ọlọ́ngbọ́ lójú àwọn irú rẹ̀ náà nìkan ti ń ṣe fìràhùn irú rẹ̀ náà ló ṣe nàmúrò irú rẹ̀ náà ló ṣe gbogbo àwọn alágbèrú ìgbàlè ayé pàtàkì àwọn onígbàgbọ́ a sì ní jẹ́ kí ẹ gbàgbọ́. ثم يوم القيامة يخزيهم lẹ́yìn eléyìí ìyà táyé nù ìyà tọ́lọ̀ máa fi jẹ àwọn ọ̀tá rẹ̀ kí n máa láyé lásán ìyà tún retí wọn tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàm ọmọ lásán oníyà tí máa jẹ àwọn ọ̀tọ̀ ọlọ́run láyé nítorí pé ètí ọ̀jẹ̀ wọn lálùkìyàmà ó jù bẹ́ẹ̀ lọ ìdí ni pé ìyà yóò wò lè máa jẹ̀yàn láyé kéèyàn bá ti kú ó ti parí ṣùgbọ́n ìyà tí ọba jẹ̀yàn lálùkìyàmà pàápàá jùlọ tí ẹ bá ti ṣe mùsùlùmí nìyà bá tètè lọ jẹ tí ọkẹ káfíìrì nìyà jẹ ìyà yóò jẹ wọn sàǹsàn nítorí wọn máa bẹ́ńbẹ̀ gbére kése ní láéláé yàtọ̀ sí mùsùlùmí tọ́lọ̀ ń kádàrà pípé kí ìyà kọ́ jẹ́ lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù pẹ̀lú gbọ́lọ́ àṣìṣe rẹ̀ ni ló mú wọn ná ìmánì rẹ̀ yóò tún padà mú kó nínú náà gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ìgbàgbọ́ àwọn ahli sunnati wal jama'a nítorí pé alùsùnà gbàgbọ́ pé nǹkan kan jẹ́ aṣ-ṣafa'a ìṣìpẹ̀ lọ́dọ̀ àwọn alùwàìdíyà àwọn ẹni tó jẹ́ pé àwọn àyà tó sọ nípa àyà tó sọ nípa àgbákò nìkan làwọn mọ̀ àwọn sọ pé kò sí nǹkan tó ń jẹ́ aṣ tó irú àwọn khawarij al àtàwọn ẹni tó máa ń kàfàrà àwọn mùsùlùmí àwọn wò pé ẹni tó bá ti wọná ọwọ́ náà láéláé nù kò ní jáde ńbẹ̀ mọ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa wọ́n lẹ́nikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí o tí àṣìṣe àtàìdá rẹ̀ tó bá gbé wọná ìmánì rẹ̀ tó fi jẹ́ mùsùlùmí lọ́lọ́run ó fi tìtorí rẹ̀ yọnu ná lọ́jọ́ kan kọ́lọ̀ ń dákun kó má sì wá torí ẹ̀ akramakumullah ẹnikẹ́ni tó lọ́nba dojú ti ń jọ gbẹ̀ndà kìyàmà ti ẹ̀ bá rìpọ́lọ̀ sọ ní bíbí báyìí wọ́n ní sọ́mà yawma al-qiyamati yukhzihim lẹ́yìn ìyà àtayé ọlọ́wọ́ wa dojú ti wọn tó bá ti jọ gbẹ̀ndà kìyàmà ìdójútì tọ́lọ̀ wọn bó ṣe fún wa yìí bàbá gbogbo ìdójútì ni ojútì ọ níwọ nìkan. láì jẹ́ pé ojútùú yìí sojú ẹnìkan ó ṣe é fara gbà ṣùgbọ́n ẹni tójú bá tì níwájú ẹlòmíì ọ̀tọ̀ ni tó mójútì ọ̀tọ̀ ni tẹlòmíì tó tún sojú ẹ̀ ojútì wa gorí ojútì báwo wá ni nígbà tó lọ́n bá wa dojú tì yàn ní gbangba níwájú gbogbo ẹ̀dá lápapọ̀ ó sojú gbogbo màláìkà. ó sojú gbogbo àlìjánu ó sojú gbogbo èèyàn ó tún wá sojú gbogbo ẹranko subahánàlá ìtìjú yẹn ti ga jù tura yìí ló ṣe ń bẹnu àdó àwọn olùgbàgbọ́ òdodo wípé wala tukhzina yawmal qiyamah ọlọ́ọ̀dà kò má dojú tiwa ń jọ gbẹ̀ndà al ìlú fà ló fi jẹ́ pé káwọn èèyàn máa fi ń ṣe ẹ̀yẹ láyé ló kọ ọpá dojú tì yìí eré lásán ni eré madé ni tẹ́yìn bá wá wà ń kó ẹni tí ó fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó bá di lọ́la gbẹ̀ǹdẹ̀ alkiyama látàrí ní tó dé bá wọn nígbà tọrọ òṣèré bẹ́ẹ̀ nígbà tá a wà láyé wọ́n ń wúra wọn kó àwọn nìkan lè yàn akramakumullah ìtìjú nǹkan nìtìjú ńlá nígbà tẹ́yìn bá jókòó lórí àga ọlá ńlá abìrọ̀gbọ̀kú ńlá àmì oríire ńlá tẹ̀ ń wá ń fi ẹni tó ti hàn pọ̀ máa ná ni tẹ̀ ń fi ń ṣe yẹ̀yẹ́ tẹ̀ ń kí ṣé yóò lè dáhùn òní lè dáhùn tí ẹ ti bá lọ́jọ́ tá a wí. summa yawma al-qiyamati yukhzihim ọlọ́wọ́ adójú tí wọ́n jọ gbé ndàlù kìyàmù ẹni à ń wò lẹ́ni ńlá nílẹ̀ ayé ń bí ẹni tó ṣe é pé wọn ò bí wa dá tá a lè ta fèlèfèlè débi tírù rẹ̀ bá wà láyé àwọn lè yàn àwọn lẹni ńlá àwọn labẹnu gan tó ṣe yí pé àwọn gan lẹni tí ń gbádùn tí wọn ń wò pé ìyà ò lè jẹ tàwọn ọmọ láéláé Ọlọ́run wa dójú tì wọn ìdójútì pé wọn wọ náà ìdójútì yóò sojú gbogbo àgbáńlá ayé lẹ́yìn náà ti rówó rí ìwọ Ọlọ́run tó bá sànù tó fi mí dá lùjánà màá fẹ́ láti ma bí táwọn olórí olórí olórí ilé ayé tí wọ́n ṣe kèfèrí sọ̀lọ̀ táwọn náà ti gbọ́ ń Islam tí wọ́n kọ̀ láti ṣe Islam ibi tí wọ́n wà ń jọ gbèǹde màá fẹ́ kó fi wọ́n hàn ń bẹ nínú àlékún gbádùn fún màlìjánà nísinsìnyí bá wo àwọn olórí ilé ayé ni àwọn tí ń so lórí àwọn orílẹ̀-èdè ńláńláńláńlá táwọn náà ti jẹ́ kèfèrí ńláńláńlá tí wọ́n àrò lórí jọ́ka fáwọn ọ̀pọ̀lọpọ̀ tọ́ka ni wọ́n bá ń rìn ẹ̀rí pé èèyàn dáwọ́ lẹ̀ báyìí àbí kẹ́ ẹ fọwọ́ yín pààyàn kí ẹ bá ṣe bí ọ̀kan nínú àwọn tàbírí wọ́n ní kí ló dé nígbà táyìn bá ń rìn lọ ẹ kì í rìn sán ẹ yìí rìn sán ẹ̀ka máa fọwọ́ pààyàn ni kí ló dé wọ́n lẹ́rù ń bà wọ́n ibi táwọn bá ń rin àrìn sápá kí ṣètò ni ọmọ lọ fi atẹ́gùn sí tó bá fi atẹ́gùn sí lọ́wọ́ di pé di kàǹkà báyìí ẹ wàá gbé dènà sẹ́gbẹ̀ẹ́ yín ẹ máa rìn báyìí ẹ máa rìn báyìí ẹ máa abẹ́rẹ́ ráwọn rìn bẹ́ẹ̀ máa gbé fọwọ́ tí wọn fi ń ṣe bá bẹ́ẹ̀ làwọn olórí kan lè ayé wọn ti rí pé àwọn ti rí pò àwọn ti wà láyé ńlá tí wọn bá ń rìn lọ báyìí ni ọwọ́ yẹn ò lè wálẹ̀ báyìí èèyàn máa wọ pé tó bá dijọ́ fi ń da òkè yá mi èèyàn tiẹ̀ béèrè pé wọ́n lọ́nbó lágbájá wà nù àmẹ̀dọ̀ àti dóòlà ńkọ́ àwọn ni wọ́n ń wò pé wọ́n jẹ́ ẹni pàtàkì láyé kọ́lọ́ńdà kọ́kọ́ ṣàánú wa. ثم يوم القيامة يخزيهم gbàtà àti màkúgbè ń dàlù kìyàmà ń bẹ àti màkúẹsà ń bẹ ń bẹ ìsídà kéèyàn rà àlùjáná àbí kéèyàn dọ̀ máa ná ìdí ni tó fi jẹ́ pé ẹ̀rí kódà tí mùsùlùmí bá ń hùwà burúkú pé yóò kan ọlọ́mọ máa dojú tiwa a máa fẹ́ sórí ibú làfin ṣe islam mùsùlùmí máa tètè ronú pìwàdà so bíbẹ ẹjọ́ gbẹ̀ndà kìyàmù orí ńlá ni fáwọn ẹni tó ní ìmánì orí ibú ńlá ni fáwọn ẹni tó ní ìmánì torí ẹ̀ ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم ؟ ọlọ́run wá bí wọ́n léèrè mo làwọn orogún mi wà àwọn ẹni tẹ́ ẹ ṣe lórogún mi tó yẹ pé àwọn lẹ ti torí wọn lẹ fi jẹ́ni tó mú mi lọ́tà nítorí àwọn ẹni tẹ́ ẹ fi sorogún fún mi lẹ fi fẹ́ gbọ́rọ̀ mi torí àwọn ẹni tẹ́ ẹ fi sorogún fún mi lẹ fi fẹ́ sìn mí lẹ́yìn fi dúró lọ́tọ̀ tẹ́ fẹ̀sìn mi sáyé ọ̀tọ̀ ẹ̀sìn mi ẹ̀tẹ̀lẹ́sìn mi ẹ̀tẹ̀láwọn ànábì mi gbogbo wọn lẹ mú lọ́tà nítorí Ṣàngó oníṣàngó mú mùsùlùmí lọ́tà ó ní kíní jẹ́ ìsìláàmù nítorí Ògún abọ́gún ó mú mùsùlùmí lọ́tà ó ní kíní jẹ́ ìsìláàmù nítorí èṣù ẹni tí ń sin èṣù ó mú mùsùlùmí lọ́tà ó ní kíní jẹ́ ìsìláàmù tàbí ẹni aláwùn gan subhanallah. ẹ̀rí pé kò sí nǹkan tẹ́nìkan ń pè láyé tó bá ti yàtọ̀ sí Allah yóò mú Allah lọ́tàánà yóò mú Allah lọ́tàánà tẹ́ wo àwọn ẹni tẹ́ pé ọmọlẹ́yìn ni wọ́n Jésù Jésù Jésù òun náà ni wọ́n ń pè ń gbogbo ògbà tọ́ba ti wá Allahu Akbar Allahu Akbar ìgbésí ayé ti fẹ́ dàrú gbogbo òdùnnú wọn ti dìbànújẹ́ àwọn kìnnìún tún ti dénú àwa nu àwa làwọn kìnnìún wọn ti ti bẹ̀rẹ̀ olóó à ìní olóó subhanallah torí ẹ nítorí jésù tí wọn sọ ọ̀dọ̀ Ọlọ́run àbáàdì wọn máa wá bá ọlọ́ọ̀hún wọn máa bá sọ̀tá ó dàbí ìgbà tó ṣe pé oníkálukú wa alẹ́ ní tá à ń sọpọ́tù nínú àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ jẹ baálẹ̀ ìlú wa oníkálukú ọmọ wa sọpọ́tì kándídéètì tiẹ̀ oníkálukú òní fẹ́ kó wọ́n dárúkọ ẹnìkejì lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn tẹ̀rí ti ṣe àwọn ẹ̀sìn sí ètò Islam yẹn bẹ́ẹ̀ ni wọ́n máa ń wà wà mùsùlùmí ẹ̀yin náà ń kọ́ nísìnyí ẹnìkan wá ti ká ẹ jésù ó jésù kékeré jésù kékeré tọba gbé ẹnu ẹ lọ àbí ẹyin eri pé inú òórùn yín wá àti náà rún ọgbọlọgbọ ni ẹka fìrí káwé wọn mọ wá sọ̀rọ̀ kẹfẹrí wọn máa yin kófúrú wọn mọ wá pé ẹ jẹ kí wọn lẹ tí lẹ tọba pẹ tó kó rẹ ó dé yẹn wa Ṣàngó Ògún gbogbo orí ibú náà nípa àwọn adarúkọ Ògún wájú àwọn Ṣàngó gbà àgórí ẹ fẹ́ dàrú àbọ fẹ́ kú ni àwọn adarúkọ Ṣàngó ọkọ ya àwọn adarúkọ Ògún Ògún báwo tó ti kórìí ibú náà gbogbo ẹ̀ka bẹ́ẹ̀ nítorí kófòrò tí kèfèrí ń ṣe wọn máa mú Allahu lọ́tà nítorí kófòrò tí kèfèrí ń ṣe wọn máa mú Allahu lọ́tà tẹ́ẹ̀bá ti wá mú Allahu lọ́tà ànábì ńkọ́ à ọ̀tá ló náà gbogbo mùsùlùmí ńkọ́ ọ̀tá ló náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú gbàgbọ́ tiwa òun náà ní pé kèfèrí kan sí o whosoever tó fẹ́ràn mùsùlùmí ìgbàgbọ́ wa nìyẹn tó fẹ́ràn yín ojú ayé nìyẹn gẹdẹgẹdẹ burúkú ìkórìíra ń bẹ lọ́kàn wọn ti yàn nítorí pé ìgbà tí ntí kálukú ń ṣe lẹ́sìn òtítọ́ra wọn àwọn kèfèrí sọ píríncípù yẹn tí wọ́n gan wọn à lè gbá tiyín wọn à lè fẹ́ràn yín láéláé ọlọ́run náà ti sọ walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum yahudi ni àbí nàṣọ́ra wọn à ní yọnu sí láéláé ó dìgbà sẹ́yìn náà bá dẹni tí ń sẹ̀sìn ìwòsàn. torí ẹ má tanra ń jẹ kẹ́yìn ọmọ wa wò pé nǹkan kan náà nìyẹn ti jẹ́ nǹkan kan náà ẹni tí ń ṣe Allah àti ẹni tí ń ṣe kèfèrí ti ṣe lè jẹ́ nǹkan kan náà ẹni tí ń ṣe Allahu wàhídù àti ẹni tí ń pe ọlọ́run mẹ́ta wọ́n ṣe lè jẹ́ nǹkan kan náà wọ́n à lè jẹ́ nǹkan kan náà akramakumullah wọn lè fẹ́ràn yín láéláé dé ní. sẹ́yìn náà ti gàtà láti máa yọ kẹ́ máa yọra yín lẹ́nu tẹ́lẹ̀ náà nínú tí ó lè sọ mùsùlùmí di kèfèrí òun náà ní kó máa fẹ́ràn kèfèrí kó sì fẹ́ràn rẹ̀ dénú yọ bẹ ìsìn rẹ̀ jẹ́ pátápátá eléyìí là ń pè ní qa'idatul wala'i wal bara mùsùlùmí fẹ́ràn mùsùlùmí yóò sì kórìíra kèfèrí ọlọ́run ọba ó lò wọn kọ fún wa láti ṣe dáadáa tiwọn tí wọn bá máa ṣàìdá sí wa tí wọn ò sì dí wa lọ́nà láti ṣẹ̀ wọn lè dí àpòpọ láti lé wa kúrò nínú ìlú wa wọn ò sì rán àwọn kan lọ lórí wa ọlọ́run kò gbúrú an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin ẹ lè ṣe dáadáa sí wọn kẹ́ ẹ sì ṣe dọ́gba ọlọ́run fẹ́ràn àwọn olùṣèdọ́gba àmọ́ lọ́wọ́ ní kẹ́ ẹ fẹ́ràn ọlọ́run ní kẹ́ fẹ́ràn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú fẹ́ inú ọkàn ló máa ń gbé kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kèfèrí yá ayyuhal ladina am la tattakhidhu aduwwi wa aduwwakum awliya ọ̀tá mi ọ̀tá yín ẹ gbọ́dọ̀ mú wọn lẹ́ni mátímátí tá a máa wá rí bíbẹ wọn nù ọkàn yín ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí báyìí torí ẹ̀ a lè ní káfìrí mọ̀lẹ́bí a lè ní káfìrí níye kan a lè ní kèfèrí lálábàágbé a lè ní kèfèrí níṣẹ́jọ dàwápọ̀ àjọmúsọ̀ síra wa a lè máa rẹ́rìn níwájú wọn bí ìgbà tó ṣe é pé ẹ̀rín ẹni tó fẹ́ràn ẹni tó fẹ́ràn ni níwájú ẹni tó fẹ́ràn ṣùgbọ́n tó ṣe é pé ọkàn wa ń kọ́ yóò máa làánà wọn. kẹ́ẹ́ bá àwọn sọ̀hábà ti sọ pé inna lanabushu fi wujuhi aqwamin wa qulubuna tal'anu. àwa máa rẹ́rìn níwájú àwọn èèyàn kan nígbà tó wá sí lànà. sọ bó ti gbọ́dọ̀ rí nù. sàmọ́kọ́ á jẹ́ pé àwọn ọ̀rẹ́ àfi àfi Jacob àfi àfi gbogbo àwọn eléyìí kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé tí ẹ̀yin ọba ti mà ọ̀tá yín lọ́tà tẹ̀wọ́n àjọ ń ṣe wọléwọ̀de kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin náà padà gbé wà wọn wọ̀ ẹ̀yin náà padà gbèsè wọn wọ̀ ẹ̀ tiẹ̀ ní rí kófùrù tí wọ́n ń ṣe bí aburú ma torí ẹni Imam Ibn al-Qayyim rahimahullah wọ́n ní nǹkan kan ọ̀yẹ́ wà o gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ ṣe àlùwalá wàlùbọ̀rọ̀ bíi káṣí ẹ̀ má rí kèfèrí rárá wọ́n ní torí tí a máa ń ti ń rí kèfèrí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ compromisation máa tẹ̀lé ẹ máa wò pé kí burú nílé kí ló tún burú nílé after all ibẹ̀ yẹn làwọn náà ẹgbẹ́ kí náà ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pé pé wọ́n bá pẹ́ láàárọ̀ tẹ́ yọ̀ dọ̀ ẹ sì rí i pé náà lọ ṣẹlẹ̀ láwọn àwùjọ wa nígbà táwọn èèyàn tí ọwọ́ ti wọ́wọ́ ẹsẹ̀ wẹsẹ̀ yóò máa di pé mùsùlùmí ọmọ wò pé kí ni bẹ́ẹ̀bẹ́ àti pé gan ìlú ti pa wọn pọ̀ àdúgbò pa wọn pọ̀ ẹbí pa wọn pọ̀ àwọn ò lè yá ntọ́lọ́mbá ti dàpọ̀ àwọn ò lè yá ìbọ́lọ̀ náà ní ti sàlàyé fún kíkẹ́ kọ́ ọmọ fẹ́ràn kẹfẹ́ rí dénú ò lè jẹba tọ́. قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين àwọn ẹni tọ́lọ̀ wọn bá fún nímọ̀ àwọn ọmọ wa sọ yìí pé dájúdájú ìdójútini àti aburú yóò jẹ́ tàwọn kèfèrí lónìí ẹni kọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa yóò dójúti àwọn kèfèrí yóò kàn wọ́n lábùkù yọ tẹ̀mbẹ́lú wọn yọ yẹpẹrẹ wọn lọ́jọ́ ọ̀gbẹ́ni alùpùpù tàwa làwọn ẹni tó lọ́n fún ní abdullahi bin abbas wọ́n làwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ míì sì tún wá wọ́n ní àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n sọ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ìmọ̀ pàtàkì jẹ̀mọ́ àwọn onímọ̀ tó ní ọ̀rọ̀ tí wọ́n tún sọ níjọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wá mà tá a bá sì lè wá mà ká máa sọ̀rí àwọn tí ń wá mà ká máa jókòó níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ mọ́ nítorí látàrí pé ń jókòó níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó yé yín kódà ẹ lè tara bẹ́ẹ̀ dẹni tí wọ́n máa sọ pé ọmọ tẹ̀ǹtì pé ẹ̀yin lẹ dára yín mà pé màtó nǹkan lápèjúwe ní asaudiya mọ́sálásí anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ní alimadina àwọn bàbá bàbá kan tó bá ti di magrib wọ́n máa lọ jókòó síbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀tá máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin magrib sí ìṣáì nínú wọn ni abubakar aljazairi ghafarallahu lahu bàbá tó kọ minhajul muslim yẹn gbogbo olùmọ̀kàn kan wọ́n ti ṣe àwọn àga ńláńlá sínú mọ́ṣáláṣí ànábì tí ó jókòó sí tí ọmọ kọ́yàn lẹ́kọ̀ọ́ kálukú àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ bàbá tó fẹ́ kẹ́kọ̀ọ́ aráàlú tó fẹ́ kẹ́kọ̀ọ́ àlejò lọ́wọ́ wọ́n ti máa béèrè agata ni agata ni agata ni irú rẹ̀ náà ni wọ́n padà wá sọ di yunifásitì náà ní ìsìn fún wa torí ẹ̀ mọ́ṣáláṣí ànábì ó ti di yunifásitì tó ń gbàwé ẹ̀rí mbẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí mẹ́kà òun náà tó ti di yunifásitì tá tó ń gbà wé ẹ̀rí bẹ́ẹ̀. tó àwọn àfáà wa tá ń jókòó lórí àga lórí àga náà ni ẹ̀kọ́ tó ń kọ́ lọ́dọ̀ eléyìí orí rẹ̀ wọ́n fi ṣèdánwò fún eléyìí orí rẹ̀ wọ́n fi ṣèdánwò fún. inú ọ̀sá fẹ́ fààyò àwọn bàbá bàbá kan máa lọ jó sọ́dọ̀ àwọn olùmọ̀ọ́yìn irú jẹ̀záìrì yẹn wọ́n lọ jókòó wọ́n pọ̀ tó ń bí àlọ́ bí ìtàn bí àlọ́ bí ìtàn yóò sá máa sọ yóò tún máa yà wá yóò mú gbogbo ẹ̀. àwọn bàbá bàbá tí wọ́n á lọ subhanallah ẹlòmíín ní sìn more than twenty something years ní ti lọ jókòó mbẹ ọ̀pọ̀lọpọ̀ ayé àtijọ́ sáyẹ̀rì bá ti mẹ́nu lẹ́kọ̀ọ́ nfẹ́ kábà yìí àwọn bàbá bàbá wọn jọ kàtà ni torí wọ́n ti ń gbọ́ wọ́n ti ń gbọ́ ó ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àhàdíì tó bá fẹ́ mẹ́nu lé báyìí àwọn náà máa jókòó bí tájókòó ẹ̀gbọ́n táwọn náà tún kà dẹ́dẹ́dẹ́dẹ́ tiwọn náà. ì ọ̀pọ̀lọpọ̀ jókòó níbi dájú sọ̀rọ̀ ọ̀mà ó ti lapa lára wọn débi pé ẹ máa wò pé sáré lẹ́yìn náà kẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ni à ń gbàgbọ́ pé òde fújì kan lọ lọ débi gbogbo orin náà kọ́ ń bẹ̀ ló ti mà báyìí wọ́n làbá tún ṣe lu omele pánpánpánpánpán tún kọ́ débi pánpánpánpán bẹ́ẹ̀ ni òun ha gan ni subhanallah bẹ́ẹ̀ náà ní sẹ́ẹ̀ máa ń jókòó bí táwọn ti sọ̀rọ̀ òye ọ̀pọ̀ lórí yín ẹ má lè dàkà àmọ́ tí ọ̀pọ̀ lórí yín ọlọ́lọ́ mọ iye yẹn tẹ́ fi gáì tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí bá ń jókòó ti ń kankan yóò jèrè nǹkan tó pọ̀. ìgbà míì láti ara pé ọkàn jókòó ọ̀ ń gbọ́ béèrè dá ń béèrè ó sì ń gbọ́ bá ń ṣe ń dáhùn ló yí àtìmọ́fì kún orí rẹ̀ yàtọ̀ sí kéèyàn máa lo àsìkò fúnra nù yàtọ̀ sí kéèyàn máa lo àsìkò fúnra gbé eléyìí tí ò ní wúlò fún yẹn kò sí tàbí ṣùgbọ́n o ìgbà tí Ibn Abbas tó ní ọ̀rọ̀ Ọlọ́run tó ní qala alladhina utul ilm àwọn ẹni tá a fún ní mà wọ́n sọ ó láwọn màláíkà ni Ibn Abbas ò sì sọ nítorí pé màláíkà ni àlìjánu ni ènìyàn ni gbogbo ẹni tí wọ́n bá ló ní mọ̀ kọ́ dámà ní fúnra ara rẹ̀ ọlọ́run ọba ló fún un la ilma lana illa ma 'allamtana. tẹ́lẹ̀ yìí bọ́ọ̀fẹ́ bọ́ọ̀kọ̀ bọ́ọ̀rọ̀ kálukú ṣe rí nu kò nídìí pé ọmọ wa tanra rẹ jẹ ọmọ sọ pé ìwọ ìmà ọmọ àmà omi ìmàlẹ́ mú dàgbà lé tiyín òun mọ àwọn bàbá òun ni tẹ́lẹ̀ bá ti bí malẹ́ àwọn tó bá ti mú mu ọ parí àwọn ọ̀rọ̀ burúkú nǹkan ayé tí wọ́n máa tẹra wọn jẹ lórí rọ yìí máa wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn olùmọ̀mí táwọn fi máa yọ olódò nítorí pé bàbá rẹ bàbá rẹ bàbá rẹ ni wọ́n máa wí wọ́n ti gbàgbé pé bàbá rẹ èèyàn kan tó dá dúró lòun kìí sọ nìwọ bí bàbá rẹ tó bá pé ti bàbá bàbá rẹ lòun náà bá ń wò kà á ti jẹyàn ìwọ náà lára máwọn ti bàbá rẹ tara rẹ ni kọ́ ọ máa wo irú èèyàn wo lèmi fẹ́ jẹ́ nítorí ńgbà tá a bá ti kùnà láti kẹ́kọ̀ọ́ tá a kùnà láti jẹ́ ẹni tó nímọ̀ fúnra wa ǹjẹ́ ó kù lórí wa tá a máa pè nímọ̀ àbá àwé láwà ní ǹjẹ́ ó kù lórí wa tá a máa pè nímọ̀ wọn àbá máa pè wá ní ṣẹ́yàn òun náà ni bàbá mi sọ sọ gbọ́rọ̀ tí bàbá mi sọ ń pa nǹkan báyìí ni ẹ̀yin ò sí láyé ńgbà tí bàbá mi fi ń sọ báyìí ni kò ní sí kankan tó mọ̀ ju bàbá mi bàbá mi náà lọ. àdáwò ńlá tó sí tí máa ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn tó bá mọ̀ nítorí pé òun ní mójútó ra rẹ̀ ti bàbá rẹ̀ kásẹ̀tì bàbá rẹ̀ ni wọ́n máa gbé ká láì mọ̀ pé kásẹ̀tì ti já láti jọ bàbá ti kú. yọ́mọ wa fi ti bàbá rẹ̀ ṣe fáàrí tẹ́fà tí wàá sọ̀rọ̀ kan tẹ́ mọ̀ tó bàbá mi sólùmọ̀ lẹ́yìn níbi tí ti bàbá mi náà sọ pé ìdáfúdákọ̀rọ̀ tẹ̀bi àbá ìnlẹ́hùn ṣọ̀rọ̀fù kólínà sọ̀dọ̀kọ̀tẹ̀ bí ìsẹ̀má wọn ní tó máa ń fa àwọn bàbá rẹ tó ń fi ṣe fáàrí nítorí ọlá tọ́lọ̀ fún wa á wá gbé àwọn bàbá yẹn o pé á ah, ọlọ́lá ni wọn o èèyàn ńlá làwọn bàbá yìí o ó tọ́ lọ sọ àmọ́ máa bù wọn bì nítorí pé tó bá jẹ́ pé èèyàn bá nìwọ tí bàbá rẹ kọ́ lọ́ọ́ máa fi ṣe fáàrí àwọn èèyàn ni wọn máa sọ pé Allahu olùmọ̀ ọmọ olùmọ̀ nítorí tí wọ́n rí torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa tírìnì àwọn ọmọ wa dáadáa káfẹsẹ̀ wọn lé ojú ọ̀nà bíi táwọn náà ti dèèyàn gidi ẹ má máa tàwọn ọmọ yín jẹ pẹ̀lú èdè burúkú èdè rádaràda tẹ́ máa pè fáwọn ọmọ nísìn lápèjúwe ọmọ kówó jọ ó lòún fẹ́ ralẹ̀ dípò kẹfọ́ mọ́lẹ̀ kọ́ lọ ralẹ̀ kó nà máa kọ́ra wípé tọ̀ nínú gbèsè ayé ìyẹn máa ń strọ́gù ni bàbá wa ní mára lẹ̀ mélòó lẹ lè kọ́ nínú àwọn ilẹ̀ tó wà ńlẹ̀ tá a ti bá yín kó jọ sẹ́wọ̀n kí ẹ̀ ń bọ́ má ẹ̀ ń bàtọ́ má jẹ́ nìyẹn dákun lọ́ra tiẹ̀ náà ẹ tí ń kọ tí ń kọ́ ìwọ bàbá rẹ̀ tó wá ni má darẹ̀ láàmú ǹjẹ́ màá jẹ dọ́dọ́ kó ti wà ń bì nígbà mọ́ mi orí wọn arọ sí gẹgẹ bí epo tó ń rọ ọ́nù táǹkì torí ló ti àwọn bá tàwọn ọmọ wọn jẹ yóò máa àwọn tí ní níwájú àwọn ọmọ yóò gbogbo èèyàn yòókù ọmọ tí nǹkan yẹn bá ti ń wé àwọn ọmọ sí àwọn náà nífẹ̀ẹ́ wá mọ̀ tí bàbá wọn nìkan ni wọ́n máa fi ṣe sampo kàyé nílé tí ó sì pé ọ kò pé àwọn ọmọ rẹ náà ìní láàrin kó kú náà ní ìsìn àwa rí nínú àwọn ọmọ rẹ ẹni tó ní mà àwọn ọmọ kí ò rẹ àwọn mà wọn àti tó ti pa àwọn òsè fáàrí wọn ò tanra wọn jẹ àwọn ọmọ rẹ ọwọ àmọ nǹkan kọlọ ma fi sàdánwò torí rẹ àwọn ẹni tá a fún ní mà àwọn mẹlẹka ń bẹ nu wọn ṣùgbọ́n bọlọ ti ṣe fún mẹlẹka ma wọn yìí bẹ o ǹjẹ́ mẹlẹka ọba ma wọn máa sọ pé àwọn ọmọ ni o nínú àwọn ẹni fún àwọn náà ń bẹ ẹ̀rí fáwọn àlìjẹnú tí wọ́n bẹ lọ́dọ̀ Suleiman aleyhi salam ọ̀gá sọ pé màá gbé kó o tó dijú yájú èyí màá ti sàdábàrò èso kó o tó dijú yájú kódà tí bá ní ìwọ náà lè ṣerú torí pé àìfáwọn èèyàn láǹfààní máa wọn á gbọ́dọ̀ àkókòrò sórí kátó kátó díjú yájú àwọn náà fẹ́ kọ bá wa gbé àga tí wọ́n ń lò kó lórí ilé ẹ̀kọ́ báyìí báyìí wá sórí gbé wa táàdì ẹrẹ tí èwe yín kò ní rí nǹkan kan gbé wa torí ẹ̀ akramakumullah ọmọ èèyàn náà ọlọ́run máa ń fọ́ àwọn náà nímọ̀ ìmọ̀tọ́lọ́run sì máa ń fọ́ mi yàn ó máa mú kéèyàn kó ní àgbéga nítorí ńgbà tọ́lọ́run bá fọ́ nímọ̀ ó dẹni tó ṣe wípé ọlọ́run ọba máa ṣàgbéga fún ọ tẹ́lẹ̀ ìbáyé wa ẹni tó sọ wípé àwọn mọ̀lẹ́kà ni kò sì sọ ẹni tó kọ́ àwọn mọ́mìnì ni kò sì sọ inna al-khizi al-yawma dájúdájú ìdójútì ni kìí sojú títì lásán ìdójútì ni lónìí ẹni tí ó ṣẹlẹ̀ sí wasu'a aburú ẹni tí ó ṣẹlẹ̀ sí alẹ́lẹ́kàáfẹ́rì àwọn kèfèrí ni ó ṣẹlẹ̀ sí o àwọn ọ̀fẹ́ kú wọ́n dójú wá àti fẹ́ káburú ó ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ ọ̀gbẹ́ni dàrú kìí yá àmà kíláàsì àgbọ̀dọ̀ jẹ́ kèfèrí nù àgbọ̀dọ̀ jẹ́ kèfèrí ṣé pé ọlọ́run dojú ti àwọn kèfèrí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó ṣe tọ́ka sí láyé wọ́n sì jẹ́ àwọn èèyàn ńláńlá wọ́n jẹ́ ẹni tó rípò wọ́n jẹ́ ẹni tó lọ́lá nílé ayé kó lọ́lọ́run sì wá dojú tì wọ́n àlàyé lọ́mọ. la yaghurrannaka taqallubul ladina kafaru fil bilad mata'un قليل ثم مأواهم جهنم wa المهاد الله ọlọ́run ní ìgbádùn díẹ̀ ni o gbogbo ìgbádùn tí kèfèrí bá ń gbádùn ìgbádùn díẹ̀ ni jahannama wọn padà parí gbèsè wọn padà parí ọ̀rọ̀ wọn sí wọn ló burú jù ní ìtẹ̀. ọlọ́ni alẹ́dínà tètè wọ́n fẹ́ humnulmẹ́lẹ́ ìkẹtù bọ̀ọ̀lìmí ànfọ̀sẹ̀hìn. àwọn ẹni tó ti pé àwọn mẹlẹ́kà wọ́n gbẹ̀mí wọn lẹ́ni tó wà ń kó pé wọ́n ṣàbòsí sórí ara wọn báwo lèèyàn ti ṣe máa ń ṣàbòsí sórí ara rẹ̀ nígbà tí wọ́n pè ọ sí imani olóòní gbàgbọ́ wọ́n pè ọ́ pé kó o ṣe islam olóòní ṣe islam wọ́n ní kó o fi kúfùrù sílẹ̀ olóòní fi àìgbàgbọ́ sílẹ̀ ó ti ṣàbòsí sórí ara rẹ̀ nípa pé ìwọ náà lọ wá ìyà fórí ara rẹ̀ nígbà tí ìyá yìí bá sì dé ẹlòmíì ẹgbẹ́ ẹlòmíì jẹ́ tiẹ̀ àwọn ará kálukú ọmọ wa ké sóní kálukú báwo lẹ ti ti kó bá wa báyìí látàrí agídí ìfẹ́nu níjọba wù mí màá ṣe ẹ wo bí tẹ ẹ bá wa dé lónìí oníkálukú ara kálukú ọmọ sọ fún níjọba ìdàlùkù yá mi torí ẹ ìgbà tó máa ń bá wa sọ òdodo. So kíká gbẹ̀sìn òdodo ẹmẹ́jẹ̀ á máa dagídí nítorí ẹni tí ò gbọ́ ó ṣàkóso sórí ara rẹ̀ ni ìdí abájọ ó náà ní pé ayé àti gbádùn lọ́yẹ kára rẹ̀ ọ̀jẹ̀ wọ́n lọ́wọ́ afọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà àyà àti ìdójútini fún ara rẹ̀ sọ èdè náà tó fi jẹ́ pé ìwọ lọ ṣàkóso sórí ara rẹ̀. fa alqawu sálámà wọ́n wàá dáwọ́ lẹ̀ wọ́n sọ̀rẹ́ńdà kí á tí wàá bá wa báyìí. àgbọ̀ngbọ̀n kan gbogbo ọgbọ́n ti pín náà ẹ̀yin ẹ̀yin excellent people ẹ̀yin ọ̀la káì ẹ̀yin alágbárí ńlá àwọn ọ̀daràn gbogbo wọ́n ní ẹ̀dá pé dákọ̀ ẹ̀ má kó bá wa. àti wá sọwọ́ lẹ̀ báyìí sọ́sàǹfààní má sọ́sàǹfààní má ma kunna na'malu min suu' àwọn lọ gbogbo àtàwọn aláyé àṣàbùrù àṣàbùrù rí ma kunna na'malu min suu' àṣàbùrù kárí. torí pé níjọ́ gbé ndà òkè yá ń bọ̀ jẹ́ pé ìgbésẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ wọn làwọn kẹfìrí ọkọ gbìyànjú àti parọ́ gẹ́gẹ́ bí wọn ti ṣe máa palayé lérò pé báyọ̀ lè wúlò bí rọ́ọ̀ṣe máa ń sàwọn láǹfààní gbà mí láyé gbàtàn bá wá rí gé à kò sáàyè fún rọ́ńbí ọjọ́ òkodoro láwà gbà náà ni wọ́n á di pé kálukú ò ní lè parọ́ mọ́ à sábúrú kan rí láyé ókè gbogbo òwe tẹ́tà wá gbé hàn yín kọ́ tẹ́wèé ń parọ́ ni àbẹ́yìn lẹ́ ń parọ́ gbogbo tí wọ́n lẹ́ẹ̀ sí ń bẹ̀ tí wọ́n bá yín ṣe ni àbẹ́yìn lẹ sí so gbogbo eléyìí oníkálukú wọn wọ́n máa kà bórobóró wọ́n máa kà bàràbàrà lẹ́ni tí ń parọ́ títún ṣera rẹ̀ bẹ́ẹ̀ lẹ ọlọ́ọ̀ni rárá o ọ̀rọ̀ orí bí wọ́n ṣe wí o kọ́dà ọ̀dájú pé aburú ni wọ́n ṣe láyé àbẹ́yìn máa burú tó ju kéèyàn máa bọ́lọ̀ ń wórogún lọ bí kò sáburú tó ju kéèyàn máa ṣe ṣé òkú sọ́lọ̀ lọ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم بين لقمان الحكيم لا صفا مالك وما دكوني مي ما تسبو صلو nítorí pé ìṣẹbọ sọlọ òun náà ni àbòsí tó tóbi jù báyìí Ọlọ́run ni wọ́n ti ṣe àìdá torí kò sáìdá tó tó ìṣẹbọ sọlọ tó bá ń sọ fáwọn ọ̀daràn kèfèrí ẹ pa wá bùtì wọ́n ní aburú wo là ń ṣe aburú wo là ń ṣe àsọ káwọn èèyàn ṣe kèfèrí ẹ wá là ń sábúrú ẹ wá sọ pé aburú wo ló tún ju ń tẹ̀ nìkan ṣe lọ kò sí. inna Allaha alimun bima kuntum ta'malun ọlọ́run bá máa gbogbo ń tẹ̀ ṣe níṣẹ́ o ọlọ́run bá ẹlẹ́dàá wa kò sí ní tọ́pamọ́ sí o nínú nǹkan tá à ń ṣe ẹnìkan ò sì ní gbin ẹ̀gún kọkala ẹni tó gbin la kò ní kẹ́gùn tẹ́ máa ń sọ̀rọ̀ pé èèyàn ń ta ìdá lábẹ́ òfin ọlọ́run àkọ́kọ́ tó kọ́kọ́ wọbẹ̀ òun náà ni aṣirku billah tẹ́ bá léèyàn ṣe dáadáa nínú òfin ọlọ́run àkọ́kọ́ tó kọ́kọ́ wọbẹ̀ òun náà ni at téèyàn bá ti ní tawhid wọn á sọ pé ń ṣiṣẹ́ rẹ̀ èèyàn ní tawhid wọn á sọ pé ń ṣiṣẹ́ bù nítorí pé iṣẹ́ rẹ̀ lágbọ̀ọ́yé ọmọ èèyàn ó yàtọ̀ gédégédé sí iṣẹ́ rẹ̀ nínú àlàkalẹ̀ ṣẹ̀ríyà iṣẹ́ rẹ̀ nínú àlàkalẹ̀ ṣẹ̀ríyà àkọ́kọ́ ń tọ́ kọ́ wọ ibẹ̀ ní ká sọ lọ́nlọ́kan nínú ìjọsìn iṣẹ́ bú. nínú àlàkalẹ̀ ṣẹ̀ríà àkọ́kọ́ tó kọ́wọ́ bẹ ní sísẹ̀bọ̀ sọlọ agbọ́dọ̀ until bá ti ríra rẹ̀ lórí kọ́lọ̀ nìkan là ń sìn ààfin kankan sọ̀rọ̀ ogún nínú jọ̀sùn gbà lèèyàn máa dunnú pé adúpẹ́ tọ́lọ̀ wọn bò pé tiwa tó sì wá lẹ́ni tí ń sìn tó léwájú náà فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين اللهم بوا صفوان يرتين قا iná lè padà kìyàm ẹlẹ́ẹ̀sà aburú kárí àwa sì fi yé yín pé dájúdájú aburú lẹ ṣe kú torí náà ẹ wá wo àwọn àlẹkùn náà jahannam ẹ wo àwọn àlẹkùn náà jahannam. yẹn ni pé wọ́n sọ fún wa nígbà tí wọ́n bá kú pípé ẹ wọlé fún náà jahanna tí látìgbà tí yẹn bá ti kú tó bá jọ máa ná ní òtí wọlé fún náà jahannama wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní tẹ̀lé pé jahannama tẹ̀lé yẹn ẹ̀rí sàárè tẹ̀lé yẹn òun gàgà fúnra ara rẹ̀ kòtò kan ni nínú kòtò ná fáwọn ọmọ àná tí bá ti sọ ike àlùjẹ́nà. ó lè jẹ́ tún sàárì ó lè jẹ́ rawdatun min riyadil janna ó sì lè jẹ́ tún min xufari náà ó lè jẹ́ àbàtà kan nínú àbàtà aljanna ó sì lè jẹ́ kòtò kan nínú kòtò náà kó lọ́n sànù wa. قيل أفدخلوا أبواب جهنم جهنم تاريه ọ̀nà lórúkọ iná gbogbo ná ọ̀nà lórúkọ ọ̀nà gbogbo ná ètò burú tọ́lọ̀ wọn bá ti pèsè kalẹ̀ bí àwọn ọ̀tá rẹ̀ kó wọn fi fìyà jẹ wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù tọ́ Jahannama yìí ó kọ rẹ̀ gan abó ṣe wá ọba yẹn lẹ́rù. jahannam kọlọ ma ama kọma si wa lọ ma bẹ jahannama yìí ẹni tọlọ ń bá fi sínú rẹ̀ tiẹ̀ bá wọn súnmọ́ kó jẹ pé nínú àwọn ààyè ààyè ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nọ́nà àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ حطمة مسدد أه. سقر أه. àti gbogbo ọlọsà gbogbo ọlọ́sàmájà àmà kankan bẹ́ẹ̀. akramakumullah iná òhun bí n bá ń ti lọ ọlẹ̀ ni máa ga sí. ètò burú náà pèlè iná lè tọ́ ń ètò sẹpẹrẹ nú ẹ lẹtọ wà lókè jù ọlọ́nsàánù wa torí ẹ náà ti sọ pé anáàrò darakat wàlìjànàtò darajat iná asubúwó dànù burú ni ṣùgbọ́n àlìjánà agarókè dára sí ni torí pé bá àlìjánà bá ń ṣe ń ga sókè sí bẹ́ẹ̀ ni ń ga sí i. torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ní tẹ̀ ń bá ń tọrọ àlìjáná al-firdawsul a'la oníkẹ́ máa tọrọ nítorí pé ajá rẹ̀ aga ọlọ́ọ̀lọ́ọ̀ wọn bá wá ní ńlọ́ga jù ní àlìjáná so ṣùgbọ́n iná ètò burúkú tiẹ̀ lè tọ́ wọn sálẹ̀ jù kàlá inna kitab al-fujjari lafi sijjin. Ibn Abbas oní sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ ètí ó wá lè bí béèrè ní ìsinmi pé alìjẹ́nà ń bẹ lókè lókè lókè lókè iná wa ń bẹ ní sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ alẹ́ ẹjọ́ tí wọ́n mú anabi wa Muhammad sallallahu alaihi wasallam rìnrìn àjò òru lálẹ́ yìí gba àwọn gbé anabi wọn gbé gun sámà anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àlìjáná ó tún rí ná bó méjèèjì ṣèṣe àlìjáná lókè lókè lókè iná nísàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ bó ló sọ àrí méjèèjì wọn sọ pé ṣé bọ́ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ló mú kó ṣeé ṣe tí wọ́n ti pè lọ́rọ̀ lọ kò sí nǹkan tí ń yà yàn lẹ́nu rẹ̀ tọ́ bẹ́ẹ̀ ni adanisi tí a bá jí níjọ̀gbìn dà òkè yá àmàlà tìǹù sáré wa tóní kálukú wa wá ń sá tá sáré lọ síbi tí wọ́n kó wa jọ sí ṣèṣe o níbo láàmú àlọ gánà rí wọ́n ní ọmọ àdìjẹ náà òkè lókè lókè gbogbo sámà ọmọ aná ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ tó láti lọ sọmọ sẹ́yìn ti rò náà sẹ ẹ rò àrẹ sẹ ẹ ti ra ìyẹ́ tẹ́ sọmápa èèyàn sọ pé ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan yẹn ó ní í ṣe pẹ̀lú tí ń bẹ lẹ́yìn ikú ọ̀rọ̀ ntọ́jẹ mẹ́yìn kú kódà bí ọ̀rọ̀ ntọ́jẹ mẹ́ka tó kú ọ̀rọ̀ yé wa torí ẹ̀ kò sí wàhálà. nítorí pé nìsín lẹ́yìn tí yẹn bá ti kú ọ̀rọ̀ ti yàtọ̀ kódà bí ká tó kú nísìnyí ẹni tó ti kú wọn àwọn gbé sínú sàárè wọn wá bò àwọn ẹni tó bò fẹ́ máa lọ ọlọ́run tó ti dẹ́mi padà sí la ń sì ń gbọ́ ríró bàtà ẹsẹ̀ wa àmọ́ kò lè jáde mọ́ kí ló fà torí ọ̀rọ̀ ti ń bẹ lẹ́yìn kú kò dàbí ọ̀rọ̀ ti ń bẹ ṣáájú ká tó kú ṣé tí wọ́n àwọn amálẹ̀ tá a ti á gbìyànjú àti jáde àbá gbìyànjú àkọ́dà ká ọ̀rọ̀ kẹ́sì ọ̀rọ̀ àtàfẹ́ rí gba jáde náà àti ìkú náà ṣùgbọ́n ẹni tó ti kú tó yóò lè jáde má òní lè jáde. Ànábì sallallahu alaihi wasallam tó wá sọ pé tó máa bò kú mánu sàárè rẹ̀ tó bá lọ jọ́ màlìjánà ọlọ́run ọba fẹ̀ sàárè rẹ̀ fún yóò wá fẹ̀ lódì wọn àbí tó bá lè ríran mọ́. táwọn bá lọ sí sàárè ọdún kan ẹgbẹ̀rún ọdún lẹ́yìn ìgbà tá a ti bòkú má bẹ̀ táàrí kó ju bá a ti sílẹ̀ lọ kò ní jù torí pé ọ̀rọ̀ tó jẹ máa ń tẹ́ ń bẹ lẹ́yìn ikú fẹ́ni tó ti kú kò dàbí bó ti ṣe rí lójú ẹni tí ò tí kú. ẹ̀ ló ti jẹ́ torí pé táàbà máa gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbárí rọ́ wọ́n máa takò ń tọ́lọ̀ wí wọ́n máa takò ń tánàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kèfèrí tó ń bá ti wọnú sáré tí àmàlẹ́kà yẹn fi léèrè béèrè mẹ́ta yẹn tí ó gbà lórí ẹyọ kọ̀ọ̀kan yóò máa jẹ òòlù ńlá tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n dábò lórí orí rẹ̀ wọlé lọ sísàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ wọ́n tún fàjà jù ìbéèrè kejì kò tún gbà wọ́n tún sì gbà ìbéèrè kẹta wọ́n tún sì gbà àti pé lùlù ń bẹ láyé lùlù ń bẹ nù sàárè kọlọ̀ ń dákun kọ́ mọ́jà wọ̀ kán kùn sí lólu. tó wọn á ní ìgbà tó ti hàn pé eléyìí ó ti forí sápọ́n fìdí rẹ́mi ọlọ́run wa pé kí sáré o fún má sáré o fún má débi pé gbogbo oríkèrè ọ̀ wá yẹ. ká pé lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ lọ síbi sáré yẹn tẹ̀síkẹ́ ti ń bàjẹ́ ẹ̀yin rí i pé egun kan ìyà lójú ti yín fa ẹ rí i pé bó ṣe wà náà lọ́wọ́ àfa ẹ máa pe ìdáko ẹ má pa lọ fún wa má ẹ ṣàlàyé ẹsìn jẹ tọra yín jẹun lẹ́ẹ̀dì tó máa bú ọ̀rọ̀ ẹ̀sìn. àwa sọ pé bíbẹ̀ ni bíbẹ̀ kò tó ọba dùn kọ̀ọ̀kan lẹ́tà sí wa. mo rò pé ẹ ẹ sí wàhálà bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀ṣẹlẹ̀ nítorí pé ọmọ èèyàn máa ń wò pé nítorí wọn bá ti rí ọ̀sẹ̀lẹ̀ tó ṣùgbọ́n bí ń ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀lẹ̀ kì í sọ̀rọ̀ tí gbogbo wa tá a lè máa takò ẹni tí ó bá gbàgbọ́ àkọ́kọ́ kì í ṣe mùsùlùmí torí pé nínú tá a fi jẹ́ mùsùlùmí náà ni alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n gba tó pamọ́ gbọ́ àgbà pamọ́ gbọ́ ìsìláàmù náà dà kò sí ìsìláàmù tó ẹ sì mà ọgọ́rọ̀ nǹkan là mà tẹ́kẹ́ àsìkò tá a mọ̀ ò tí ì tó ni lásìkò bá tó a mà ọ̀sẹ́nìkan nu anisi tí ó kù yóò rí màláìka nígbà tọ́jọ́ kù rẹ̀ bá tó yóò rí màláìka kú so but you cannot give details to people say ah màláìka tí mo rí o wa kódà wọ́n ti ẹ́ eh, àbí òye ta ló fẹ́ kú tó sọ fún sọ́sọ fún wa kò sí torí pé ńjọ́tọ̀ bá ti rí wọn ti parí náà eléyìí tó ẹ̀ ń gbà náà lẹ́nu ká gbé a a a a máa máa máa ń kéèké a máa ń tukọ̀ a máa ń tu ńgbà tí ọ wà ní kókó ọgbádùn tó lè sọ a máa ń tu ọ máa ń tu ikú wa dé orí màláìka ó ti wá hàn kó sì yà jẹ ọ wá ní a máa ń tu a máa ń tu náà dilẹ̀ akramakumullah torí délé yìí báyìí kákèsì o ká má tanra wa jẹ ká má tanra wa jẹ pé kínní kan àwọn kan wà tó pé mọ̀lẹ́kọ̀ gbẹ̀mí wọn lọ́jọ́ tí wọ́n gbẹ̀mí àwọn kèfèrí nù lọ́ọ̀lìmí ànfọ̀sẹ̀ àbẹ́ni tá a bí ní mùsùlùmí tí ò ṣe islam káfíìrì náà ni ẹ̀ àbẹ́ni tí ó jẹ́ mùsùlùmí tó ipá dáadáa lẹ̀ orí rẹ̀ náà ló kú sí wọ́n pé pé pé pé ó lòun nígbà eléyìí náà ó ṣàbòsí sórí ara rẹ̀ tó gbogbo rú àwọn eléyìí àwọn mọ̀lẹ́kà ọgbẹ̀mí wọn ní ipò ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ irú wọn ọlọ́run sọ pé tọdùkúlù abúwábà jahannam ẹ wọ lẹ́kùn jahannama khalidina fiha inú rẹ̀ lẹ́ẹ̀ma bẹ gbére àwọn olùmọ́ni iná tọ́lọ̀ wọn bá sàlẹ̀ sàkó wọn fìfì àjẹyìn ó tókó nílà afẹ òrùn pé iná kí ló dé tí ò jẹ nǹkan mi iná kò síbi tí iná bá yàn tí ò jó yàn kò síbi tó ti jó yàn tí ó tà yàn kò sì sí tó jó lára yàn tí ó bàjẹ́ torí ẹ wọn á sọ pé àwọ tí ń bẹ lára wa iná ní máa jẹ kí iná tó bá jó yàn ó dún yàn tí iná bá wá jó ọmọ náà títí títí títí táwọ bá dúdú táwọ ti ṣe kínní táwọ ti ṣe kínní tó bá jẹ́ pàwọ̀ mi ò ní wá mọ́ ni iná yẹn ò ní dùn wọn má lọ títí. ọlọ́run á sọ pé kullama nadijat baddalnahum juludan ghayraha liyadhuqul adhab gbogbo ìgbà tí awọ wọn bá ti jóná tó ti parẹ́ tó ṣe kínní kan ọlọ́run ó tún fi awọ tuntun yóò tún fi rọ́pò rẹ̀ torí kí wọ́n sá wọ́n ní iná gan ìyà tó wà ń bẹ̀ tó ti bó ti ṣe kàmàmà tó kò bá jẹ́ ipò sẹ́pẹ́rẹ́ tó bá jẹ́ pé wọn ò ní máa bẹ́ńbẹ̀ kése nítorí pé tí ìrètí bá ń bẹ fún ẹlẹ́wọ̀n tí wọ́n dájọ́ ẹgbẹ̀rún márùn-ún ọdún fún tá a sì ti mọ̀ pé àwa róńdó róńdó yìí bá a bá kùn lẹ́mìí láàrin ọgọ́ta àádọ́ta ọgọ́rin àádọ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbésí ayé wa wọ́n á ní wọ́n fún ọ lẹ́wọ̀n ẹgbẹ̀rún márùn-ún ọdún sẹ́wọ̀n fáwọn náà wọ́n kàn fẹ́ sọ pé ó kú bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ bá wọ́n fẹ́ dẹ́rù bá àwọn èèyàn sẹ́wọ̀n pé ní kóòtù ń gbà mí wọ́n sọ pé ẹnìkan ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tán kà sí lọ́rùn ọjọ́ four thousand four hundred and fifty five price tó adájọ́ wa kọ́dà fún nǹkan tó ṣe hàn ó náà dájọ́ four thousand four hundred and fifty five years <laughs> ṣẹ́yọ̀ pé dípò kọ́ sọ pé máa lọ gbé bẹ́ẹ̀ láéláé four thousand four hundred and fifty five years pẹ̀lú sí àtikára ọ̀yá court wọ́n bá gbé lẹ̀ gbogbo ìhàlẹ̀ náà so that yóò fi lose off tó bá jẹ́ pé ẹni tó wà lẹ́wọ̀n ìrètí bá ń bẹ fún un kó ṣeé ṣe kó òun ó rí amnesty olórí tuntun kálẹ̀ dé ibi tínú tiẹ̀ náà ti ń dùn pa àti òun ó dépò yìí ó ní gbogbo ẹlẹ́wọ̀n ń wọn ẹlòmíì ó sì tún lè jẹ́ pé lórí tó wà mẹ́tẹ́lẹ̀ náà ni wọ́n fẹ́ gbàjọba mọ́ lọ́wọ́n ò rí gbà ó wá lóun inú òun dùn lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́wọ̀n ṣe ń jẹ gàrí àtẹwà fún ó tú wọn lẹ gbogbo ẹ tí ẹlẹ́wọ̀n bá ní ìrètí pẹ̀lú rẹ lè tẹ̀lé gbogbo ọdún tá a dá fún yín kò ní ṣe nìkan àmọ́ tí o bá ti nírètí wípé òun lè jáde ńjọ́ kan tá a bá fi sí ẹ̀wọ̀n lónìí tẹ́ bá lọ bẹ̀ lóṣù tí ń bọ̀ ẹ̀yin ò rí i pé ó dàbí ó dàbí ogún ọdún ńlọsùn kan láàrin ìgbà tán dájọ́ fún sígbà tẹ̀yìn lọ nítorí pé nǹkan kan kò tètè gbóyàn bí ìrònú tí èèyàn bá ti ń ronú jù tí èèyàn ń wo pé ẹ gbogbo nǹkan kò lè bọ́ sí ma gbogbo ẹ ẹ ẹ ẹ̀rí tí èèyàn sì ṣubú dànù èèyàn máa yọ ní bí àbẹ́là èèyàn máa yọ bí àbẹ́là kò ti sírun funfun lórí kò sírun funfun lára gbogbo ẹ bẹ̀rẹ̀ sí di funfun awọ rẹ ti lágbára gbogbo ó di kújọkújọ eegun rẹ yóò bẹ̀rẹ̀ sí ní ti bisikíìtì nítorí pé kò sí rèjì má ìdí nu gbogbo adẹ́rì tí wọ́n sọ pé kọ́ lọ tẹ̀ wọ́n gbére o jẹ́nẹ́rálì wọn ní sábà pẹ́ láì jẹ́ pọ́ para rẹ̀ ọwọ́ ronú tó sì ti lose hope kódà èyí tí wọ́n bá tẹ̀ wá padà dálẹ̀ tó bá ti lose hope ẹ̀rí pé kò ní pẹ́ tí ó tún fi kú náà lẹ́yìn ìgbà tí wọ́n bá túlẹ̀ torí yọ́ọ̀mọ̀ wò òun ò ní lè jáde mọ́tò torí akramakumullah tó bá jẹ́ kí ni iná bá rí táwọn kó kú ọ̀pọ̀ nu ẹni tí sọ pé máa lọ gbénu lágbèrè kése torí ipò ọjẹ káfíìn táwọn kó máa ti débẹ̀ tàì ìrònú tó náà má bọ sàárẹ kò sàárẹ ara ó dáadáa fún àtijìyà sínú pé ẹgbẹ́ a ọlọ́run tó máa ma ti ń fi náà jó yàn sí ọ̀rọ̀ spiritu là ń sọ ni so yóò di àyẹn yóò jẹwé yáma yóò máa wá jẹ lọ bẹ́ẹ̀ gbére kése ọ̀rọ̀ mo ti lóso ẹ àwọn òkú yìí mortality ti wá pọ̀ mortality pọ̀ gbogbo wọn pátá gánàdó ni wọn tún dìde kullama nabijat badalnahum juludan ghayraha liyadhuqul adhab iná náà kọ́ tó bá dàbí ìgbà tó ṣe pé kò tún kò tún fẹ́ máa jó wọn dáadáa kullama khabat zidnahum sa'ira gbogbo àti náà máa ń ṣe bí ìgbà tó ń fẹ́ kú á tún ní kó tún bẹ̀rẹ̀ sí jó lọ́tún kọ́lọ̀ ń dákun kọ́ máa ti wà lọ́ máa ná akramakumullah inú rẹ̀ ni wọ́n máa bẹ gbére kése bẹ́ẹ̀ ni kò sàdédé rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n káwọn náà ṣe kẹfẹ́ rí sọ́lọ̀ ń kú ni kò sì sàdédé rí bẹ́ẹ̀ kò sẹ́nìkan nínú ẹni tí wọ́n wà náà nínú àwọn èèyàn àfikọ́jọ́ kí wọ́n ti gbọ́ nípa sí ọlọ́run tí máa fi ránṣẹ́ wọ́n fi tipa làbá rẹ̀ wọ́n làwọn fẹ́ ìgbà náà nìyá máa jẹyàn torí agídí àtìfẹ́nu yìí máa kó báyẹn lẹ́yìn náà tẹ́lẹ̀ àwọn kẹfẹ́rì ìdí tí wọ́n tún fi tún fi máa bẹ́nu náà kése òní pé dídẹ lọ́wọ́ bá ń dẹ wọ́n wọ́n sọ pé àwọn ti rí facts and realities tí ò lè jẹ́ káwọn fi táwọn sílẹ̀ wọ́n ti mọ̀ pé ẹ̀sìn ní eléyìí báyìí gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sí kìí sọ̀nà nítorí pé ọlọ́run bá ń fẹ́ fún ọwọ́ jahanna gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tó ti síwájú fún wa torí rẹ̀ wọ́n ànífẹ́ gbọ́rọ̀ lọ wọ́n ànífẹ́ gbọ́rọ̀ lọ ẹ̀yin náà wò wò níṣẹ́ ẹ̀yin ṣé bẹ́yìn ṣe máa ń pè wọ́n kó wá sí mùsùlùmí nù làwọn máa ń pè yín kẹ́ wá sí ṣọ́ọ̀ṣì ẹ pé anywhere and everywhere and every time àwọn ṣetán láti pè ọkọ̀ kọ́ wá church wọ́n ti ṣe àyà yìí ní dọ́gba yóò tún rí i pé lè má mú yan tìláwà ní tìláwà ní lórí yóò tún lọ yìnbá jẹ sí ṣọ́ọ̀ṣì èyí tí ò gbàgbé lè bú léyà tí ọwọ ẹwù funfun bíi áńgẹ́lì olófòófó olódo tọkàn rí pé káàkiri ni tó lè pé kátó pé tí ọwọ ẹwù kó òun kò lójú omi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ara tí wọ́n fi máa bẹ́nu lágbére kése ni pé àyà wọn tún yí pípé ń táwọn ń ṣe yìí tẹ́ ń lọ ọ̀nà tí gbogbo èèyàn náà gbọ́dọ̀ tẹ̀ sọlọ wọn sábòsí sí wọn wọn sábòsí sí wọn àwọn ló sábòsí sórí ara wọn khalidina fiha sétí yẹn bá ti wá wọ náà tọ́lọ̀ wọn sọ pé khalidina fiha pinnu rẹ̀ wọ́n máa bẹ láéláé ṣé kò sọ́jọ́ kan tí wọ́n kó mẹ́ tọ́lọ̀ wọn tiẹ̀ pé ìyá millions upon millions upon millions of years tí ò ti tó ọdún mélòó gan wọ́n lò láyé tán fi ń jìyà mílíọ̀n lórí mílíọ̀n lórí mílíọ̀n ọdún sọ́jọ́ kan ò ní wá bẹ́ẹ̀ tọ́lọ́ wọn sọ pé ẹ jáde kó nu náà ìwọ ọ̀nàgà mọ pọ́ọ́rẹ́ kálukọ́ máa lọ àlìjánà èyí tẹ́ ẹ jẹ́ tó ṣé kò ní wọn. ọ̀sọ́jọ́ tí ọ̀wá bẹ̀ o àwọn sọkúsọ kan sọ bẹ́ẹ̀ nínú àwọn mùsùlùmí náà wípé iná padà parun nítorí hmm, ìyá yẹn ń gbà bá ti jìyà tó bá ti pa á èèyàn lo thirty years èèyàn lo forty ìwọ̀n á lo náà gbọ́ five million years. gbóòní thirty ṣe wà equivalent to five million báwọn ṣe ń ronú ni akramakumullah iná ò ní parí àlìjánu ò ní parí ọmọ aná inú rẹ̀ ní ọmọ abẹ láéláé ọmọ àlìjánu inú rẹ̀ ní ọmọ abẹ láéláé ìjọba ni pé ńgbà tó lọ sọnù ayé àkọsí khalidina fiha ma damatis samawati wal ard inú rẹ̀ wọn máa bẹ láéláé lópin ìgbà tí sọmọ àtìlẹ bá sì bẹ lópin ìgbà wọn ni hàn sẹrí gàyà lópin ìgbà tí àwọn aṣọ pé èwo sámà níjọ gbẹ̀ǹdì èwo nílẹ̀ níjọ gbẹ̀ǹdì nítorí pé sámà ọlọ́run ti kà ilẹ̀ ọlọ́run ti kà so ọlọ́run ti fi nǹkan mí ìjà rọ wọn so kò sí ọmọ aná bá ti wọná ọ́ọ́lì dínà fi há ni no going no going out iná làwọn ọmọ aná náà ń gbà táwọn náà bá ti káì ìyá yìí pọ̀ wọ́n á pe ọ̀gá àwọn tí ń sọ ní Malik ونادوا يا مالك ليقض علينا ربك ومالك olórí àwọn ẹni tí ń ṣọ́nà báni bẹ olúwa rẹ kó kúkú pa wá run ìyà yìí ti pọ̀ jù. qala innakum ní à torí bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ̀ máa bẹ̀rù láéláé ibi tẹ́ ẹ̀ máa bẹ̀rù láéláé kọlọmọsí wa lọ máa so sẹ́rí tí ẹ̀rù kankan bá ń báyìí àdúrà wúlò àmọ́ kìí sùn nìkan láàmú àti kojú ẹ̀ láti máa sìn lọ láti máa jìnnà sẹ́sẹ̀ nítorí pé ikú tẹ rí yẹn òun náà nìkan ni ọmọ àlùjáná retí tí ó fi mọ ara rẹ̀ lọ́mọ àlùjáná.

so ajẹ́ pé ntáǹsì báàsì ń gbélé ayé wa gbà wọn náà ni wọn padà jẹ ntá tara rẹ rí àlùjánnà àbí ká tara rẹ rí ná ẹjẹ àtúnṣe ọwọ́ wa sí ẹjẹ ká fọwọ́ ara wa ká fi tọrọ ara wa sí ẹmẹjà mú ọ̀rọ̀ Ọlọ́run láwàdà torí pé àwọn kan bẹnu wa. ọlọ́run ti dá wọn fáàlì jẹ́nà àwọn kan sì ń bẹ tọ́lọ́run ti dá fún náà kọ́lọ́run má jẹ́ àjọ kan nù wọn. so bàbá wa rí i pé a wà lórí Islam bàbá rí i pé à ń sin lọ́run a gbọ́dọ̀ tún jára mọ́ a gbọ́dọ̀ fi sílẹ̀ nítorí pé tá a bá jára mọ́ ọwọ́ ọgbà tí a mójútó ikú lédè kó wá jẹ́ pé àtúbọ̀tán ọ̀dà eléyìí pàtàkì púpọ̀ khalidina fiha inú rẹ̀ lẹ́yìn máa bẹ títí láéláé falabi'sa mathwal mutakabbirin á ah! ibùgbé àwọn onígbéraga ó burú gbogbo káfíìrì onígbéraga ni gbogbo káfíìrì onígbéraga ni torí kí ló mú wọn má ti náà ìgbéraga ni. tó ẹ sì máa gbogbo ẹni tó bá gbéra ga sọlọ yọ dẹrú fún tí ò tọlọ wọn gbéra ga sọlọ wọn ò sí lọ wọn dẹrú Jésù wọn gbéra ga sọlọ wọn ò sí lọ wọn dẹrú wọn gbéra ga sọlọ wọn ò sí lọ wọn dẹrú àwọn kan dẹrú àwọn kan dẹrú àwọn kan dẹrú àwọn kan dẹrú ṣéwù ṣéwù wọn àwọn ṣéwù tó ti kú àti ṣéwù tó wà láàyè àwọn kan dẹrú àlìjánu nítorí pé tó o bá ti lè gbéraga sọlọ wàá dẹrú sìn fún tí ò tọlọ nítòsí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù láyé ni gbàdí tí wọ́n kọ̀ láti sin náà wọ́n ń sin nǹkan míì tó yàtọ̀ sọlọ torí àwọn onímọ̀ sọ pé ọlọ́run fi nǹkan kan sí wa lẹ́nu ẹ̀sìn nìkan náà máa fi ń filẹ̀ kò síbẹ̀ yẹn ó ti wà láyé èèyàn ò ní nǹkan kan tí ń ṣe lẹ́sìn náà tí ò bá ṣẹ̀sìn gidi wàá ṣẹ̀sìn rádaràda ó ní nǹkan kan tó ń ṣe lẹ́sìn torí ẹ̀ aburú ẹni ibùgbé àwọn olùgbéraga tọ́ wàkìlà lè lẹ́dí iná tẹ́kọ̀ọ́ máa dà ẹ̀ rọ̀ bó wọ́n mọ̀ wá bí àwọn ẹni tó ń páyọ̀ lọ pé kí n lolú ẹlẹ́dàá yín sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá gbàgbé nínú ọ̀kan náà àyà tó síwájú àwọn káfìrí ìgbà táwọn ń sọ nípa tí wọ́n bi wọ́n léèrè nípa ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ wọ́n máa pa àlọ́ àti irọ́ lásán ni. wa idha qila lahum madha anzala rabbukum qalu asatirul awwalin ṣùgbọ́n gba àwọn bí àwọn olùgbàgbọ́ òdodo léèrè madha anzala rabbukum kí ni olúwa yín sọ̀kalẹ̀ qalu khayra wọn ní rere ni o rere ni tọ asitima pípé tí èèyàn bá ní gbogbo ńtọ́lọ́ ń oore ni kò sí sọ nítorí pé oore náà ni gbogbo ńtọ́lọ́ ń alukur'ani ti ń fi wá mọ̀nà alukur'ani ti ń pè wá lọ sí ti ń tí ó jà sóríire alukur'ani tó jẹ́ pé téèyàn bá tẹ̀lé yóò sóríire nígbà tó sì ṣe pé tá má bi àwọn kèfèrí léèrè tá bi wọ́n léèrè nípa ntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa sallam àti pé ta ni Muhammad a rí nínú wọn ẹni tí ó pè ló pè ó wà nínú wọn ẹni tó pè lákéwì a rí nínú wọn ẹni tó pè lálágbègbà àti ẹ̀rí nínú wọn ẹni tó níwèrè ni ṣùgbọ́n àwọn mùmíní tó máa bí wọn kékeré lọ́lọ́run sọ̀kalẹ̀ wọn á ní khayra rere ni o àti mana níta sì gbà lérò tí wọn là al-Qur'an tó wọn á ní tó bá di jọ́gbìn dàlùkìyàmà ìbéèrè yóò tún wáyé wọn bí àwọn mùmíní léèrè bẹ́ẹ̀ ńlọlúwa ń sọ̀kalẹ̀ àwọn múmi ni ó pè lóore tọ. للذين أحسنوا في هذه الدنيا حسنة لا تجب أن تسدى لا يسدى لا tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn dáadáa yìí náà làlùjáná yẹnni kí gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́ lónìí yọ ọ̀rọ̀ àlùjáná wọ̀ lọ́la. àwọn olùmọ̀kárì sọ pé nínú dáadáa kìí ṣe níjọ́ gbẹ̀ndà òkèèyàn nìkan ni wọ́n ti rí gbogbo ẹni tó bá ṣe dáadáa láyé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yọ ọ̀ràn wọn ṣe ọlọ́run ọbọ̀ mú wọn jẹ rí èrè ń jẹ wọn pọ̀ láyé bẹ́ẹ̀ ni tẹ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ tún rí oore tó pọ̀ láyé ẹ rí oore tó pọ̀ láyé àmọ́ tí èèyàn bá gbọ́ ọlọ́run ọba gbọ́ yóò rí ìdààmú tó pọ̀ láyé waladarul akhirati khayr ilé tẹ́ wọ̀ lọ́run òun gbogbo ń tẹ́ bá rí láyé lọ. njẹ́ rí lọ́rùn ọ̀nà alijanna! àlùjánnà gàjà yìí lọ wala ni'ma darul muttaqin ilé tọ́lọ́ wọn bó fún àwọn olùpáyọ lọ tí ì ṣe alijanna, òun ní ilé tó dáa jù àlùjánnà ilé gbé òun ní ilé tó dáa jù fáwọn ẹni tí ń wa gbogbo apátá la wà alijanna. àmọ́ kìí gbogbo ala ká ṣiṣẹ́ ọmọ àlùjáde nítorí pé oníkálukú wa aláàánú lọ́lọ́n aláàánú lọ́lọ́n aláàánú lọ́lọ́n iná láàmà wí àní ṣiṣẹ́ tí ó jọ sànù wa nítorí pé wa ni ẹ ike láyé ń bí ó ṣetán lọ́run ó ó rí nǹkan kan nínú àánú gbà ẹnìkan àti gbà tí ó tó a kí èsì tẹ wa bọ́lá ti ṣe jálá àánú náà nìyà tó le koko ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ tún àyín ṣe ẹ kí èsára ẹ mẹ́jẹ̀ kí àṣetọ́ni kọ́ jẹ yín lérè àṣetọ́ni pín kankan àbórí ibú ẹni bá ti gbà fún ṣetọ́ni tí ṣetọ́ni bá fi ba tiẹ̀ jẹ́ ọ̀sọ́nà tí ó rí gbégbá o tí ṣetọ́ni bá ti ba tèèyàn jẹ́ wọ́n máa ti fáìlì ni eléyìí àti àti àti mú sọ́dọ̀ ẹ máa ẹ máa bá sẹlọ ẹ máa bá sẹlọ lórí ẹ ká tún jáde mà torí ẹ ló jẹ́ pé ẹni tó bá ti tó bá ti sórí ibú àti jáde kó nu orí ibú ìrọ ẹni tó bá ti sórí ire àti mú kó nu orí ire ọ̀rọ̀ ń ṣètò torí ẹ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kíyè sára èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ tó eléyìí jẹ̀bi tá a fẹ́ dúró sí lónìí a rí nínú àwọn àyà yìí kí ẹ bó ti ṣe jẹ́ pé àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ ṣáájú àwọn akèfèrí nínú ìjọ yìí wọ́n ti dà bí ète ọlọ́run ọba sì mú kí àtúbọ̀tán wọn kó burú jáì ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ń bẹ̀ kíkà wá náà ká sọ̀ra fún tàtúbọ̀tán wò fi ní dáa. a tó rí nínú àwọn àyà yìí. pé ọlọ́run ọba yóò dojú ti àwọn ọ̀tá rẹ̀ níjọ́ gbẹ̀ndà òkè yáàmù tọrọ lọ́dọ̀ wọn kó wọn bò ń kó àwọn ẹni tí wọ́n fi sorogún fò káwá wò báyà ràn lọ́wọ́ lọ́jọ́ gbẹ̀ndà òkè yáàmù bá rí pè wá tí ó ràn yín tí fi tó bá àwọn ẹ̀dá ń bẹ tọ́lọ̀ wọn bó fún lọ́rọ̀ sọ látàrí àgbéga eléyìí tọ́lọ̀ ti ṣe fún wa nípa àmà. wọ́n láwọn mẹ̀láìkà ní àwọn kan láwọn èèyàn ní tán gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n àwọn náà dá sí wípé ìdójútì ni lónìí àti aburú yóò jẹ́ ti àwọn kèfèrí. sẹ́ẹ̀ mọ̀ wípé la yatakallamuna illa adina lahu rahman wa qala sawaba ẹnìkan ò ní sọ̀rọ̀ wọn bí ẹnìkan dá tí ó sọrọ ní bá yọ̀ǹda fún Ọlọ́run ti yọ̀ǹda fún ọkọ sọ̀rọ̀ ọ̀nà àti ọ̀fọ̀ ọ̀rọ̀ tó da fi wá tún gbà fáwọn kí wọ́n sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ìmọ̀ wà sá wa náà gbìyànjú láti rí pọ̀ ní jókòó níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ rí i pé ọ̀ ń kọ́ ìmàsí lójoojúmọ́ wọ́n ní sẹ́yìn bá fẹ́ kọ́ mà nínú tí máa ń ràn yàn lọ láti kọ́ mà nínú ẹ̀ ní kékeré yẹn máa kọ́ nǹkan tuntun tuntun lójoojúmọ́ kódà kò sẹ̀yọ̀ nítorí pé tí nǹkan tuntun tó bá fún un téèyàn ti mà lónìí ìyẹn ń lọ wájú nìyẹn yàtọ̀ sẹ́ni tó ṣe é gbé kọ̀ dààmú fún kó òun tún kọ́ nǹkan míì kó tó ń ti kọ́ odò ń bẹ̀rẹ̀ ní ẹ̀ rẹ̀ eléyìí pàtàkì rẹ̀ la sọ pé ẹ bá ti wá màtẹ́ mà níwọ̀n bá ti yín ẹ má rò pé ẹ ti mà tán kẹ wá lọ jókòó tẹsẹrẹ kẹ fẹ̀yìntì kẹ káwọ́ lẹ́rán ọlọ́mọdé ẹni tó bá ti kọ́ mà tó sì ti mà débi kan kò tún ní sinmi mọ́ ọgbọ́dọ̀ tó máa sùn má wọ́n máa gbá rìsáàjì wọ́n máa kàwé torí pé tó ń bá ń ti ń kà ètò tìmọ̀tẹ́lẹ̀ ò ní gbàgbé tuntun àmàkù tuntun àmàkù tuntun àmàkù torí ẹ̀ ló jẹ́ pé tíyẹn bá jẹ́ ẹni tí ń wá mà lódodo kò gbọ́dọ̀ jẹ́ yọ máa kó àwọn ọ̀rẹ́ jọ ọ̀rẹ́ kíni kí la fẹ́ fi ṣe ó yẹ kó jẹ́ pé àsìkò rẹ ìwọ àtàwọn àwé rẹ náà lẹ́jọ́ ń jọ rẹ̀ kọ́ máa kà á wọn máa wo ìwé ní tuntun tó ọmọ tẹ́lẹ̀ tó fi máa kún tó ọmọ ọ pàtàkì torí pé ìmá ju owó lọ ìmá ju owó lọ olówó ń sá kí àpadà sí bú ọmọ jẹ tó òun náà ní pé òun ti ní òun ní má kọ́nà má fi sàdánwò fóun àdánwò tó wá di léèyàn lọ ni ó ti mà ọ́ màmá àdánwò lálẹ́ lẹ́yìn ó di gbogbo owó dọ̀tí lásán torí tọrọ kọ́bọ̀ tó kójọ wàá ní olówó kò lówó mọ́ ìmá jùlọ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn tá nímọ̀ wọ́n máa wá gbogbo gbà ni wọn ò ní fi ṣeré bákan náà rí i pé àwọn ọ̀tọ̀ ọlọ́run ní ìgbà sásìkò kù wọn bá tó wọn jẹ gbogbo àwọn kèfèrí tí ń kú wọn ń jìyà àwọn mẹlẹkà wọn máa lu wọn wọn máa gbá wọn létí wọn máa gbá wọn papọ̀ wọn máa gbá wọn wọn máa gbá wọn dì ní lùlù gidi ẹ máa ń pé tá ní wọ́n lẹ́yìn àǹdí bá máa bí lílẹ̀ ń di ti ṣe lágbára tó ó náà ní ká wọ ẹni tó lẹ̀ ń di wọ́n á kérò àròndòròndò yìí wọ́n la lẹ̀yìn àǹdí kẹ́ àwọn kan sá gbà náà àmì tó huge tó giant àbá tó bá lẹ́yìn àǹdí tó jẹ́ pé gbẹ́ lọ́jà rẹ̀ pé yẹ ọgbà. Yes ẹ̀mọ̀ká màlẹ́kà tóbi púpọ̀ màlẹ́kà wọn gbá yẹn lójú màlẹ́kà gbá yẹn lẹ́yìn màlẹ́kà gbá yẹn kù màlẹ́kà lẹ́yìn dì a ìbànújẹ́ àti tìjú ni wọ́n bá kó lé ayé àwa wí tán ẹ wá yẹ ẹ̀kẹ́ rẹ̀ sẹ́gbẹ́ kan ẹlẹ́rìn ni bàbá lórin kúò láyé ìyá rẹ́rìn kúò láyé àbótúnkún tójú pọ́n kankan kan bíi tamugbó akramakumullah tọ wọ́n sọ fún àwọn olùgbàgbọ́ òdodo wípé wọ́n máa bí àwọn léèrè pé kí lọ́lọ́run bá sọ kalẹ̀ ìdá àwọn ni pé rere lọ́lọ́run sọ kalẹ̀ o ẹ̀yin ńkọ́ kí lọ́lọ́run sọ kalẹ̀ jàmá rere lọ́lọ́run sọ kalẹ̀ báwa kùránì tọ́lọ́run sọ kalẹ̀ oore ni kódà àmọ́ oore kan tọ́lọ́run sọ kalẹ̀ tó tó àlùkùránì sẹ́wọ̀n kébẹ̀ lọ́lọ́run ti fi wá mọ̀ ní ìgbà náà la ti mọ islam ìgbà náà la ti mọ kí ló yẹ ká ṣe ìgbà la ti mọ kí ló yẹ ká ṣe ọlọ́run tó wá fi yé wa níparí àyà yìí gbogbo ẹni tó bá ṣe dáadáa láyé yọ wà lùjánà lọ́la òkèèyà kọ́lọ́n ẹlẹ́dàá kó fún wa dáadáa sí kọ́lọ́n lé wa dènà sáìdá kó pèsè wa rẹ́ ká tó kú kó forí jùn alẹ́yìn kú wa kó sàmójúkúrò fún àjọ gbẹ̀ndà òkèèyà subhanaka wa bihamdik ashhadu Alaikum. Sọ́rí eh, àlàyé ẹ̀ṣọ́ ta àwọn kòtò lórí àlàyé ọ̀sán àwọn ọ̀sán ìgbà tí a lè wọ Ádámù àti Sùúrù Gbàtí ń bí ma, ẹnikẹ́ni. Ọ̀ agbẹ́dẹ bàbá ọ̀, àwọn ọmọ. àmọ́ àlọ́ lásán nítorí pé nítorí padà ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ní pé àwọn èèyàn láyé ádámù alayhi salam nítorí súnmọ́tò hàn lára àtàní pé èdè kan náà wọ́n sọ ṣùgbọ́n gbàtà nàbì Nuh ìgbà tó lọ́wọ́ bá fi omi tó fi pa gbogbo ilé ayé rẹ̀ tómi ń rọ̀ látòkè tuntun jáde láti inú rẹ̀ tómi wọn apá títí gbogbo gan ọlọ́run ẹlẹ́dàá wa ó wá yọ àwọ̀ èèyàn bá ṣe rí yìí látara náà àlẹ́ ìsẹ̀lẹ̀ torí àwọn sọ pé ádámù ni bàbá ńlá wa ṣùgbọ́n ànábì náà àlẹ́ ìsẹ̀lẹ̀ àwọn ni bàbá ńlá wa kejì nítorí pé àwọn èèyàn tó gba núhà gbọ́ wọn ò ju díẹ̀ lọ torí pé ọlọ́run sọ pé àwọn tó gba gbọ́ ò ju díẹ̀ lọ àwọn olùmọ́wá sọ pé àwọn díẹ̀ tó lọ́n sọ yẹn gan àwọn fámìlì rẹ̀ ni yàtọ̀ sẹ́ni tó ṣe kèfèrí nu wa gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ tó hà láta gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ tó nà parun àwọn ọmọ rẹ̀ tó gbàgbọ́ àwọn ló wá dìpìlẹ̀ gbogbo èèyàn nílé ayé nítorí pé àwọn ọmọ rẹ̀ tó gbàgbọ́ nínú wọn òní sam nínú wọn ni ham nínú wọn ni ari nínú wọn ni yafet tó gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan jáde látara wọn. gẹ́gẹ́ bí àwa dúdú ní àtàrà sáàmù láti jáde. gẹ́gẹ́ bí àwọn lárúbáwá àwọn àwọn àwọn israẹli wọ̀nyẹn náà àtàwọn míì àwọn jáde látara ham látara sam ham àwọn àwọn jáde látara sam àwọn jáde látara ham àwọn ọmọ anúhà yẹn àwọn náà sàpadà jẹ pèlè àwọn òyìnbó náà àtàrà ọkàn wọn ti jáde tòbédè tí wàá di púpọ̀ àmọ́ anúhà ni baba ńlá wa kejì sórí ẹ̀ lẹ́sìn láwọn Yahudi yẹn ẹnìkan máa ti tọ́ wọn jà ní àbí ń sọ pé gbogbo history irọ́ tó ń sọ pé wọ́n pa àwọn olùkọ́ òsèmí kan wọ́n pa àwọn lógún ayé kejì ogun ayé kìíní ìyẹn sọ pé àwọn alọ́ lásán irọ́ lásán yìí wọ́n ní mu'adatu Samiyya wípé ẹ̀ ń ṣe ọ̀tá àwọn ọmọ sáàmù ńgbà tẹ má àwọn ọmọ sáàmù lọ́tà lẹ́sìn sọ bẹ́ẹ̀ àbí òye wa à ń torí pé àwọn wọn wò fún àwọn ọmọ sam ọmọ náà náà. bá tí ó bá fún ìjà ọ̀pọ̀ ẹbí náà ló wà nílẹ̀ yóò lè wá lọ́wọ́ sí àwọn méjèèjì tọ́ba wà nínú mùsùlùmí tí a lè pè wọ́n náà pé ìgbàlè ni wọ́n bẹ́ẹ̀ àti ní pàápàá. wọ́n bá lẹ́nìkan bá ṣẹ̀ṣẹ̀ kan kò ní wà lùjánà lọ́dọ̀ àlùsùnà wọ́n sọ pé san rẹ̀ nù tó bá wù ọlọ́run láti san lẹ́sàn lẹ́ni àkídà àlùsùnà nínú àtìgbọ́ tó wà nàìjíríà tẹ̀sígbọ́dọ̀ lọ tún sí i náà ní irú béèrè tẹ̀sí tẹ́yìn bá ti gbọ́ kí wọ́n sọ fún ẹnìkan wọ̀ ọ́nà ẹgbẹ́ kẹsìrínù kẹsìrínù yẹn ni pé kò síná àfi látàrí kúfúrú rárá nítorí pé lọ́dọ̀ àlùsùnà ọ̀jọ̀mọ́ wọ́n sọ pé àṣìṣe wà ẹ̀ṣẹ̀ wà téèyàn lè ṣe tó lè paná fún yàn tó ti pé mùsùlùmí lèyàn tèmi náà la sọ pé àṣìṣe rẹ̀ gbé wọná ìmánì rẹ̀ ṣe kí ni ọ̀yọ́ kò nù náà tó ń torí ẹ̀ kìí ṣe pé kúfúrú nìkan ni ó gbé àwọn èèyàn wọná àmọ́ tí káfíìrì bá ti wọná àyè tiẹ̀ ló ń ti dé o tí mùsùlùmí bá wọná ìbáwí ni títí tọ́lọ̀ ń fi báwí tán yọ jáde kó nù náà torí ẹ̀ náà lẹ́sìn tí tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ náà yóò ní ọ̀ẹ́dẹ́t lè káfíìrì yẹn nípa àpèsè rẹ̀ ẹlẹ́dẹ̀ àwọn kèfèrí ni mùsùlùmí tó wá wọ bẹ́ẹ̀ ńkọ́ wọn pèsè rẹ̀ ẹlẹ́fọ̀ ìdí nù torí rẹ̀ ayé pé yàn kèfèrí nínú ẹ̀sìn Islam àyàfi tó bá ṣe ní tán fi pè ní kèfèrí tíṣẹrí àsopọ̀ ẹtì torí rẹ̀ pé ń kèfèrí torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹrù fún yín kàn sọ pé kèfèrí kọ wa lọ bẹ́ẹ̀ lófo tí ò bá mú ẹni tẹ́ pé má yọ padà wá báyìí torí ẹ̀yin gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ nípa aró eléyìí eléyìí ń jẹ bó ṣe jù torí ẹ olófòfó azọkùsì kabiratun minal kabair wọn máa ń pè ní namam namam olófòfó azọkùsì kabiratun minal kabair ẹni tó jákun ẹbí ó sì kabiratun minal kabair ntí irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì lè sọ̀rọ̀ ẹni kèfèrí wọn náà ní kó wá sọ pé Ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ fún kó wọn máa ṣòfófó káàfin Ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ fún kó wọn máa jákun ẹbí káàfin láàrin. báwo ni àwọn ọ̀dọ́ ti ti máa ń kan náà ẹdùn tí lè máàmù kejì náà fi parí Naam. ṣùgbọ́n mùsùlùmí mùsùlùmí báwo èèyàn lòun ní ti sọ láti káàfẹ́ ní ṣe sọ láti ẹgbọràn káfíìn lélẹ wọn sọ pé ẹni tó bá fi sọ láti sílẹ̀ ó lè fi sílẹ̀ látàrí pọ́n wo pé kò sínú islam tó mọ ẹni tó bá ti lè sọ bẹ́ẹ̀ kò ti di káfíìn àbí kọjá ike ẹni tí ó fi sọ yẹn sílẹ̀ ó fi sílẹ̀ látàrí òròjù látàrí ìmẹ́lẹ́ àwọn olùmẹ̀sìn Islam Abu Hanifa wọ́n sọ fún àtìmálé yóò máa jẹ gba títí tí ó fi Imam Malik àti Imam Shafi'i wọ́n lá pa torí pé ó fi sọ láti lẹ̀ látàrí òru àmọ́ kìí ṣe káfíìn ìgbà tí Imam Ahmed tó ń sọ pé ó ti di káfíìn ó ti di káfíìn ó nítorí pé ní ìsìn tí wọ́n bá sọ fún pé wọ́n mọ̀ pọ̀ kò tún ní tìtorí rẹ̀ ṣe sọ̀lá tí ò bá jẹ́ káfíìrì kí ló ṣe sùúrù fún dàdí. sọ eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá ti fi sọ láti lẹ́ báyẹn ẹ wádìí òun ní ṣe sọ láti mọ kófòrò kófòrò ni wọ́n fi ṣeré ní ìjẹ́bù títí jẹ. wọ́n á ní ní ìsìn ẹnìkan sọ pé mi ní ṣe sọ láti ẹnìkan sọ pé èmi ti sọ láti mọ nítorí wípé ẹ̀wù mi máa ń gba gétọ yẹn wọn ní kófóró náà sí kọlọ ń sáré ọdẹ wọn pé láyè sí irú rẹ̀ wà náà àlékún sọ. Thank you ẹdáàfin irọ́ lásán olódo ni gbogbo àwọn eléyìí ẹ̀yin ẹlọ́kọ́ mà ẹ̀ mọ̀ nǹkankan rọ́bìṣì pọ̀ nàìjíríà yìí rọ́bìṣì àtòdó ọ̀pọ̀ ń bì ẹ̀ lọ wá mà tẹ́yìn náà bá ti wá mà irun tí mò ń sọ ń lẹ̀ inú ọ̀ mà sọ ọjà ìwé ti ṣe jẹ́ odó ti pọ̀ jù ń bì nà. sẹ́rẹ́ntì ń sọ fún yín báyẹn ẹ̀rí kí kò ṣe tẹ̀yìn iṣẹ́ àì kò tún ṣe torú. àbẹ́yọ̀ gẹ̀ẹ́sẹ̀ wọ́n dàbí ẹni tó sọ fún yín ni pé wọn ò ní sẹ́yìn ti káfà bíi mọ́tíláṣí mẹ́ta pa kò ṣe ti bí kò tún lọ sí ọ̀kan nu mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n rò pé yé yín tó bí àwọn fẹ́ lé yín kó ń di ẹ̀sìn ni gbogbo ọ̀rọ̀ tí náà kò sẹ́rì tó bá kí ẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì ó dàbí ìgbà tí àwọn èèyàn mí nìyín pé àwọn ọ̀fẹ́ títí àti ànábì òsè bẹ́ẹ̀ àbí òye wa gbogbo orú àwọn rubbish nonsense yẹn látàrí káwọn èèyàn wá mà tó kẹtẹkẹtẹ pọ̀ ń bí báyìí tó ẹ máa wá mà tẹ́ ẹ máa ti ń wá mà rubbish yẹn máa dínkù yẹn máa dínkù a sì dúpẹ́ fọlọ́n pé ń dínkù gan ni ó ń dínkù gan àmọ́ ẹ̀yìn ẹ má máa gbé wọ́n ní wọ́n pè nǹkan mọ́ ìní òjò kú pátápátá ilé ìjẹun ti jẹ lẹ́yìn náà àwọn ọ̀dọ́ pé dandan kó o ṣe kìyàmù lẹ́yìn lẹ́yìn tarawih torí pé ètò ti lẹ́yìn tarawih kì í ṣe kìyàmù lẹ̀ àbí òye wa sọlá ti tarawih tó bá fẹ́ ṣe kìyàmù lẹ̀ lọ́ọ́lé kọ́ lọ́ọ̀sùn kọ́ wá jí àbí òye wa inna nashi'ata al-layli wa aqwamu qila kárí máa jí lóru dáadáa sódà táàbì mọ̀ pọ̀ fẹ́ tó lẹ́yìn wá gba náà ta ló mú dandan dúró lẹ́yìn máa lọ wọn náà tó ti tún sí lẹ́yìn ṣáì aṣọ pé kò sí tó di ọlọ́wọ́ pé tó bá tún sí lóru kó tó máa bá sọ láti ẹ lọ àmọ́ tá a máa ti ṣe wíṣìrì míì nípa náà fi sọ pé láwùjọ tí wọ́n á ní ṣe lẹ́yìn. Wọ́n sì máa ń fẹ́ kó rọra ní ọmọ àti ìlú àti ìlú àti ìlú látara bóyá ẹ̀kọ́ tó máa ń ká àwọn iṣu wọn lọ́wọ́. ẹni ẹni jẹ́ni tó tètè máa dájọ́ lé àwọn èèyàn lórí nítorí gáàsà ti ṣe látàrí àìyára dájọ́ láwọn èèyàn lórí ọ̀sán ju kó jẹ́ pé a ti fi wà ń wára dájọ́ lé wọn lórí káwá tà tìtì lọ. nísìn tẹ́ bá lọ sílùú kéréje kéréje kéréje wọ̀nyẹn. ìbá pé bàbá ìmáàmù wa ó de nǹkan má jì gbogbo jàmáà so nǹkan mọ́rùn ẹ kàn ní pé akẹ́sọ́rí ah, ní ni, kan ní ẹ ṣàlàyé torí pé àǹfààní tẹ̀yìn nínì tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún yín tẹ̀yìn náà fi ń dá a mà èèyàn mélòó lónìí pápá tó lọ sí máa ti ń lọ ọ̀nà jíjìn ọ̀nà jíjìn ọ̀nà jíjìn kọ́dà ẹlòmíì yọ yà yín lẹ́nu sí fati àlélẹ́yìn sì ń ké bàbá ìmáàmù odidi ìlú bẹ́ẹ̀ nìkẹ́sẹ́ nàìjíríà nìkan o wàláhì irú rẹ̀ ṣẹlẹ̀ sáré ní Sudan ìmáàmù ń ṣe sọ̀láàt nílùú tí wọ́n kó wa lọ fún àti lọ sí propagation Islam wàláhì nǹka à ń ka fatia àmọ́ pé fatia ní nǹka ìkàkùkà burúkú nítorí pé mbẹ ta ló lù wọn ti ń sàlàyé ẹsẹ kí ni wọn mà ti jẹ Islam ìdí nu ta fi ní gbogbo yín náà gbọ́dọ̀ máa sàlàyé ẹsẹ fáwọn o lè kàn dájọ́ nígbà náà sọ pé wọn má kunna mu'addibina hatta nab'atha rasula ó dìgbà táwọn èèyàn bá gbọ́ àlàyé ẹ̀sìn náà ẹ̀sìn ní ẹ̀sìn nì wọ́n wá lẹ́sìn làwọn fẹ́ ṣe ìgbà náà lẹ́fún wọn ní ìdájọ́ ilé ìgbà òsì tó bá jẹ́ pé kọ́ mà wọ́n mà wọ́n rẹ́ ní sàlàyé fún wọn á kà wọ́n fún pé mùsùlùmí náà ní asùgbà ni wọ́n ṣe pé ẹni tó fẹ́ fi ọmọ àwọn kò tí ì jọkọ. Thank you. wọ́n ti ọjọ́ ọ̀rọ̀ wọ́n na ti kúkú àwọn olè sọ pọ̀tọ̀ ìwọ ìwọ lónìí wọ lè sọ náà wọ agbádá rẹ wá tíyàwó náà tagilé rẹ tí wọ́n wá ní àfikọ́ tẹ̀ tí wọ́n sì lò ní tẹ̀ tó wá ní látàrí àìtẹ̀ rẹ kápagi lọ́rọ̀ àṣègbéyàwó tòní tí ọba kágbádá rẹ tí ìyàwó kógélé rẹ ta lójú òtì láti padà lé ọ ta lójú òtì jù náà níta máa ń sẹ́sìn ẹ̀ fi àyà níní kùn má jẹ́ kó wọ́n ti sọ orí nǹkan kan tí ò sí kó wọ́n fi gbà àwọn fẹ́ gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ sí so òní fẹsẹ̀ rẹ sílẹ̀ ẹ sì jẹ́ kó yé gbogbo yẹn ẹ má má tàwọn èèyàn jẹ ẹ jẹ́ ó yé wọn èmi súnà mọ́ ń tẹ̀lé ẹ̀sìn tẹ̀mí ń ṣe ọ̀gbà gbogbo nǹkan báyìí tó bá tẹ́yìn lọ́rùn ẹ̀fọ́ máa fún tó bá tẹ́yìn lọ́rùn ẹ̀wọ́ ọkọ̀ máa ti ń síwájú onídìí ká máa tan ara ẹni jẹ torí pé àwọn Yorùbá wọn yẹn rìn sàn án wọ́n máa ṣe kọ́rọ́kọ́rọ́ ní yàgbéwèrè lọ́pọ̀ ìyàwó ó lè dárí ibi tá à ń lọ lọ wọ́n ní àdọ̀bálẹ̀ bára rà yàá má ga gbogbo rọ́bìṣì yẹn tó kò ní jẹ́ kí wọ́n mọ̀ yín pé ẹ̀sìn tí wọ́n ti ọ̀gá rọ́bìṣì táwọn náà bá sì ti mọ̀ yín pé tòdodo tòdodo lọ sẹ́sìn yìí ó rí i pé tí wọ́n bá kọ́ ọ sí láíláí wọ́n mẹ́sìn rẹ fún ọ tó a gbọ́dọ̀ dúró tẹ̀sìn wa lódodo ká má fààyè gba ẹni tó fẹ́ gbẹ̀sìn mọ́ wa lọ́wọ́ àwọn náà sọ láwọn Yorùbá yẹn náà wọn náà sọ pé dọ̀bálẹ̀ kìí ṣe wà nínú àṣà wọn náà dọ̀bálẹ̀ ṣe wọn wọn tún ní dọ̀bálẹ̀ ọ̀rá kẹ̀kẹ́ kí á ní jẹ́ jẹ́ kúnlẹ̀ kí ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́. wá wá. náà maaleykum salaam. ẹ̀jọ̀ ń sọ wọ́n ń sọ̀rọ̀ lọ. wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yẹn wá pàtẹ́lẹ̀ ní òkòdì àtàkìtì tó jẹ́ olùkọ́lọ́gbẹ́ tuntun. ó kún fún òjòjì tó láìsàn títí tó wà lẹ́nu wọn máa fa ìdíwọ́ tó wá gbé mi padà. ọ̀sẹ̀ ṣé ṣìyàm àṣìyàm ah, bàjẹ́ ni adúgbò ọlọ́run.